Ẹ̀kí ni pẹ́sàn yìí nìsìn. Thank you.

wọ́n ń ṣe èèyàn mélòó ló ṣe báńkì àti láti ṣe báńkì àwọn ẹlẹ́yìn sábà tẹ́wọ́ fún báńkì èèyàn tó fi ní báńkì àti láti wọn kéré àmì báńkì àti láti Nǹkan ṣe wọ̀n tí ẹ̀ tí ṣe kí ni wọ́n ṣe? Ìkílẹ̀ tó ṣe. Ẹ̀wọ̀n ẹ̀ lórí ìbọn wà ọ̀. Ìgbèrí ṣe ẹ̀gẹ̀ mẹ́ta àti dáhùn rẹ̀ tẹ́lẹ̀ lọ́sùn wáyà lórí dimension tí ó gbà wá a fún láti sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní wípé àbí ẹ̀yìn àbó ẹ̀ ẹ̀ ń lé kó fún ẹ̀sán tó lọ́wọ́ àtàǹtà tápọ̀ tápọ̀ nìkan. ẹ jẹ́ má gbé pẹ́ṣàn yẹn wọ́n ti béèrè lọ́rọ̀ ní àbọ̀ tó fẹ́ kó ṣe náà. Ìyàwó náà ń sọ ẹjọ́ láti máa ṣiṣẹ́. Wọ́n ní ọ̀rọ̀ àwọn. Ìyàwó àti kọ́dà وعلى آله وأصحابه ومن والاه àwọn òfin ẹ̀sìn àwọn òfin ẹ̀sìn tọ́lọ́wọ́n bàbá wa ṣe nǹkan kan ìgbà míì ń bẹ ọlọ́run ọgbó oṣù ẹni tí ó ń ṣe in particular faith ṣe. ìgbà míì bẹ ọlọ́run bó ṣe ní ẹ̀kọ́ tó ṣe pé ẹnì kejì ni ó gbà lọ́wọ́ ara ń ìyàwó gbà lọ́dọ̀ àbọ̀kọ ìyàwó. ìgbà míì bẹ bó ṣe pé ẹ̀ka àgbọn jẹ́ ìjọkọ àti ìyàwó nínú Islam àti ìgbìmọ̀ collective responsibility tó ṣe bọ́lá wọn bá pín róòlù ńbẹ nítorí kọ́kọ àti ìyàwó kan fi lè gbé ìgbésayé rọ ọmọ náà sì máa rà bọ́lá wọn bá ti wá pín róòlù yìí kì í ṣe bí àásù máa ń wo ń gbà ní èdè ìgbé bóyá ẹ̀sìn ni ní ìfọ́nbí ìrún tàbí ìsàbá fẹ́ kírun nípa ìdìgbà ni ó kírun àwọn olóhùn tó lọ́wọ́ bá pín nígbà ní ìtọ́ka àwọn ẹgbẹ́ kó jẹ́ ṣe èké fún lẹ́gbàmù bọ́lọ̀ ń bá ní obìnrin ìyàwó ni kó fọ́mọ rẹ̀ lọ́yà ó yí ó ń kánu kú pé kó òun lọ́yà tí ó fún un àbí ó yí ó ń kánu kú pé kó nú àwọn ìyàwó tó jọ wà òun lọ́yà tí ó fún un sọ̀bọ́lọ̀ tí wá pẹ́ nípa fún nípa nípa kò ríṣe ọkùnrin tó pẹ̀tù báwọn sọ̀sùgbọ́n kèjì tó dágbọ̀dọ̀ pọ́ níbẹ̀ ní pé wọ́n ní àà ló ẹ̀ fi obìnrin ló gbọ́dọ̀ pọ́ mọ́rẹ̀ lọ́yàn ìgbàláyè wà látàsìkò àdìrẹ́sìtàlá pé a rí èèyàn tó ṣe ọmọ lọ́yàn tó ìtúgbọ́ ọmọ fún ẹni tó bá fún lọ́yàn ìnáwó ẹ̀ ń gbọ́ mi ní ìsìn báyìí sọ́mọ́ sọ fún dáwọ́ pé ànẹ́bìsà láwà sọ́yà nígbà tó bí àná yìí tó bá ń ká àwọn ẹ̀dọ́ yẹ kó sá mọ́dà tẹ̀ lé mọ́dà rẹ̀ sí láyé rẹ̀ níbi kó sá mọ́dà ẹ̀ka kòwébà àlàfìlàmíyà ẹ̀ka àlímọ́tò sàdíyà àbí tọ̀gẹ́ ti nígbà tí ààrẹ kú lélẹ̀ wa àṣà alágbáwá láti gbà ẹni tó kọ́dà á ta ẹni tí ìyá ń bẹ ń kọ́ o àwọn tán bá lówó lọ́wọ́ àbí tán bá níra wọ́n sì máa ń dé ìdí ìfọ́mọ lọ́yàn pẹ̀lú rẹ̀ náà tí mo bá gbé ìlọ́wọ́ yìí sí pé Fatima ọmọ ànábì sálà lọ́sọ́là ó bí Hassan ó Hussein ó bí mokoto umm láàrin Hassan àti Hussein ọdún kan náà lọ́wọ́ láàrin wọ́n yé dèdè yìí ọdún lọ́wọ́ láàrin kò tí ẹ̀ tó lé wọ́n tọ́lọ́ ni pé nígbà tó bí kà ẹnìkan ló kún lọ́yìn òun náà lẹ́mọ̀ọ́ tí wọ́n náà sọ̀tọ́ là ń pé ọmọ ìyá mi nìyí tábọ́jà tábọ́jà lọ so bọ̀bá àti máa ń gbọ́ yé òní pé ń wo ọlọ́run ọba ní kíyọ ọmọ lọ́gbọ̀dọ̀ kan tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kí ló ń tọ́lọ̀ wọn bá mú dájọ́ wípé ara àwọn tẹ́ẹ̀lé fẹ́ ẹ́ ó ní àwọn ìyá yín wọ́n máa dùn fún aláàbí àbáàlù àwọn ìyá yín tán fún yín lọ́yà ìdúmọ̀ ẹ̀fà kan wọn bí yín àmọ́ àwọn fún yín lọ́yà àwọn ọmọ ìyá yín fẹjọ́ lóyà sábà àwọn kan náà Òkèlè náà sọ pé ah, ìyá yóò jẹ ẹ̀kọ́ ní ìjẹ̀ tó kọ̀ kọ́mọ rẹ̀ lọ́yìn. Àlùmọ̀hìmù ni pé ẹ̀kọ́ ọmọ lọ́yà. Ẹ kìí ṣe wípé ìwọ ló gbọdọ̀ fún lọ́yìn. Àánú tí ìyá lọ́sọ́mọ rẹ̀ kọjá kásẹ̀ tó pa láti fún lọ́yà, òun gẹ́lẹ́ òkú lọ́yà. Kò tó bá àti máa ń ṣe bí pé yóò sùn yóò fẹ́ ta láìsàn máa kò fi dé tó gbọ́ lọ́wọ́ bá ti ṣe ìgbàlẹ́ tó kóbìnrin bá ti mọ̀tọ́ láti láì pàtó ìgbà ti lóyún tó bá ti ń period ní àwọn gland sẹ́ẹ̀sì tí ó ọmọ yìí yóò ti mọ owó kalẹ̀ bọ́lọ́wọ́ bó ṣe pé níjọ́ tó mọ̀ bá tó jáde báyìí yóò tó mọ yọ in fact tọ́lọ́wọ́ bá fi ṣe tó fi ṣe trigger tí ó jẹ́ fi stimulus tó ń yọ ni tí agbárí ọmọ bá ti tọ́ọ̀tì bá kàná ibi tó gbàjáde tábàlọ́ bá ti kàwájà òun ni ó sẹ́ndì òun mọ́ bóyá kọ́yàn mọ́ jáde ọlọ́run nínú ìyẹ́kó jáde tí ó bá ti wà pa ni tọ́lọ́run bá ti wá fún ìfẹ́ láti ọlọ́run lónú rẹ̀ tó wá lọ́yàn kí ló fẹ́ di tí ó bá mú tó kì í rẹ̀ ní mọ́tọ́ pé ah, ẹ tú láti ẹ òun ò ní kẹ̀kẹ́ mẹ́rin wọ́n fẹ́ rí níbo ṣùgbọ́n kì í ṣe pé táwọn mi ò ní wípé tóun ò bá lè ṣe àbí tó ṣe pé bẹ́ẹ̀ tá option náà lẹ́wà fún kádà òun ló gbọ́dọ̀ ṣe kọ́ situation yọ ọ̀kan tọ́lọ́wọ́n bá ti ń sọ pé ìyá ọmọ òun ni kó fọmọ lọ́yàn tí ń sọ lófin kódà tó ká áyà tá a máa ń kà kọ́ńtẹ́ẹ̀sì ló ti wá ní kọ́ńtẹ́ẹ̀sì tọ́lá kọ́ńtẹ́ẹ̀sì pé níbi tọ́kọ àtìyàwó bá ti kọ̀ọ̀rọ̀ lọ́wọ́ wá fún pé ó ń ka fún bí lọ́wọ́ pé èbí náà fún lọ́yàn èbí mi níyàwó rẹ̀ mọ́ lọ́lọ́wọ́ akọ́ mi ẹ́ lọ́lọ́wọ́ akọ́ mi tẹ́ ẹ bá wo sọ́ọ̀tù bá kọ̀ọ̀rọ̀ Quran chapter two tẹ bá bẹ̀rẹ̀ láti verse 231. thirty one ìyẹn tẹ̀ pé bá tẹ̀ bẹ̀rẹ̀ láti fi lọ́lọ́ fi sọ̀rọ̀ sọ̀láàtù láti two up to bíi 233. thirty three àwọn àyàtọ̀ láti. sọ ìgbà tó lọ́wọ́ bá sọ tán láàrin àyà yẹn lọ́sọ̀ pé wàlúwàlì dáàtù yóò dínà àwòládà wúnà àwòlẹ́yìn kàmìlẹ̀ kéèké báwọn yẹn ti ń tó àyà yẹn ló ṣe rí kéèjì ayé àpá nǹkan fún pé ìyá ọmọ o ọgbọ̀dọ̀ wá fọmọ ìyá ọmọ tó ṣe wípé bàbá ọmọ ti kọ̀ ọ́ lẹ̀ because ẹni tó bá pẹ̀lẹ́ tẹ́lẹ̀ àṣẹ tó ábìlì ọ̀gbọ́n ní ìyàtẹ̀ èwo lọ bẹ̀rẹ̀ tẹ́gbọ́n èwo làṣẹ wọn kọ́ tó bí ni pẹ̀lú tọ́lá ọba dá sára ìyá ọmọ kí ẹ̀bà ìfọ́n bá da fitra rẹ̀ wú kápò propaganda bò kí ó dé bí òkàn fọmọ rẹ̀ lẹ̀

níbi àyà ìwé wàlúwà ní dájú àwọn ìyá tí wọ́n bí mọ́ táa kọ̀ wọ́n lẹ̀ ẹ́ yùdínà ọ̀la ẹ̀mọ́bọ̀ kọ́kọ́ mọ́ wọn lọ́yàn àwòlẹ́ìdí tààmùlẹ́ì fọ́dún méjì pérépéré ìmọ̀n àrọ́dà yìí sí mọ̀ bọ̀bọ́ à fẹ́ẹ̀ tó bá fẹ́ pé ṣẹ́ẹ̀sì tó bá fẹ́ mọ̀ ìmọ̀n àrọ́dà ní tó lè gba ọdún méjì níbi àtúnlẹ̀ kàwé ìkọ̀ mílẹ̀ ọlọ́run bá mọ̀ mọ̀ mú dájọ́ yẹn wá láti yanjú iṣu àwọn èèyàn pé gbogbo tẹ́ẹ̀ bá jọ ń fà ká tẹ́ẹ̀kì ọmọ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dì àwọn tó tẹ̀lé gáyà ẹgbòrò rẹ̀ lẹ̀ ọlọ́wọ́n àti wá ní kí ìyá ọmọ àti sóun láṣẹ pé lóòótọ́ ẹjọ́ ń jà ìwọ ọkọ níyàwó rẹ̀ mọ́ àníkọ́mọ̀ ìmú wà pẹ́kẹ́ ọdún méjì ìsúmárì òkè ọdún méjì yẹn náà tó bá fẹ́. láàárín ọdún méjì yẹn tó wàhálà ìmọ̀ olúdi làwú ẹ̀ńtà wá sí ìmọ̀ fún pé kóun ní bàbá ọmọ rẹ̀ responsibility òkú lọ́yẹ̀ sí ìwọ náà o ìdí wo ó ṣe òun ni rísíkù òun náà wọ́pì wọ́pì òun náà bí màá wáyé tiẹ̀ sí ìdá inú oúnjẹ àkàkọ́ tó bèèrè owó ọ̀pọ̀lọ̀ fún wọn ní déédéé ó bá sí mọ́. láti kàláfù nafsun ìlà wùsàkà àlàbò ẹ̀mí kan lọ́rùn àti ìjọba lágbára kìí sọ̀rọ̀ pé kí ìyá wa ní àwọn ah, àgbà tó sọ pé oṣù kọ̀mílẹ̀ níṣẹ́ o tó sì mọ déédéé iṣẹ́ mi yìí ń gbà tó mọ déédéé tí oúnjẹ nígbà tó wá ìyàwó rẹ̀ kó mọ wá sì máa dì fún nǹkan tó wà háyà lọ bí màálù. ẹ wá gbọ́n látùtọ̀ ọ̀rọ̀ wa nígbà tó ń fi wá láti bá. yìí ẹ lè tù lọ́nà méjì ọ̀nà mẹ́ta àmì méjì. tá a bá tu ní tù ọba ó ń a ò gbọ́dọ̀ a gbọdọ fìnira mú òbí ọmọ kankan as a result of ọmọ ẹ̀ alẹ́sùbáyì fẹ́ẹ̀nà gbàgbó ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ò ní máa tẹ̀lé bọ́pà àti ìyàwó tí kọ́ra wọn kí lè dá mọ̀sán a ní fìnira ọmọ sí jẹ́ ọmọ ìtumọ̀ bá fìnira mú ọmọ àti ìsọ̀tọ̀ ọmọ ẹ̀ a ti ní a pé by nature tọ́lọ̀ ti dúbìrì yóò fẹ́ fọmọ rẹ̀ lọ́yẹ̀ àmọ́ òtí kọ́lẹ̀ kí wọ́n wá gbé tó gbó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ kó wá nínú fi ògbà kúkú lọ́yẹ̀ sẹ́mi tó ti mọ̀ pé dọ́dẹ̀ wù nù pé á nọ̀nà nọ̀nà mi ò fẹ́ máa lọ ìyàwó mi mo sì fẹ́ ní ọkùn lọ́yẹ̀ pa ìyàwó ẹ̀ báwò èmi mo lọ́mọ náà ó ní ilé ìyàwó mi máa ń ó gbọ́dọ̀ fi nira mú ìyá ọmọ lórí ọ̀rẹ́ ó sọ fún un pé èèyàn nígbà fún fún un lọ́yà torí pé ẹ̀yọ́ sí papọ̀ ìtumọ̀ kan. Hmm? ìtumọ̀ kejì ó ní pé ká tún wípé òbí ọmọ náà gbọ́dọ̀ kìnira bọ́mẹ̀ bọ́ọ̀lù òun dìde kóun máa mọ̀ kó lóun ò ní fọ́mọ lọ́yàn tó dẹ̀ lágbára àdúgbò lọ́yàn tó pé get at bàbá ẹ̀ tó pọ̀ yọ ọmọ fún bàbá òun lọ́yàn gbàgbà tó kù gbogbo akọ rẹ̀ ọ̀yàn lò lé sórí gbogbo náà tó ń sọ ọmọ náà lọ́fẹ́ kò jẹ́ máa bá sì nira mú ya ọmọ torí ọmọ wà láàmọ̀ olúdú ńlá wú ìwọlẹ̀ bàbá ọmọ náà sábà sì nira mọ́ òun náà àdìjọ́ sọ̀kọ́ mẹ́ bọ́ọ̀lù wọn tẹ̀sí mu kí ọmọ náà kó ní ní ìta àti fọmọ lọ́yàn kó ní mi ò fún tó bó ti mọ̀ pé yóò lè fún láti wẹ̀ tó kù lọ wàhálà ló wá rí tó ní lò dáàlì irú ìdájọ́ tá a wí ẹ̀ ìdájọ́ tá a wí pé kí bàbá ọmọ pèsè fún ìyá ọmọ àtọ́lẹ̀ bí bàbá ọmọ ò bá lágbára ẹni tí ó jogún bàbá ọmọ lọ́kùnrin tẹ̀wé tí bàbá ọmọ ọba sí láyé wọn tó bá kú ẹjọ́ ògùn ó tó báyìí fún ọmọbìnrin yẹn torí pé ẹ̀sán fídíò ló ń kọ́ ọba pẹ̀lú ọlọ́run wá ní fàín àrọ́ọ́dá ìsọ́ọ́lá ẹgbẹ́gbọ́n fàín àrọ́ọ́dá ìsọ́ọ́lá táwọn méjèèjì bá wá wò táwọn mú èèyàn ọmọ tàbí táwọn gba ẹnu táwọn gbọyàn lẹ́nu ọmọ tí ò pé ọdún tó ẹjọ́ tó á ń nínú ń ní yìí sọ táwọn ní ìjòjọ sí on the same page ẹ pé jọ fún àjọ ní

tó bá fẹ́ ní ọlá mo fẹ́ wẹ́ni tí ó pọ̀ mọ́ mi lọ́yàn fàlájù náà àlẹ́kù kò sẹ́sẹ̀ lórí ìdásàlá tún máa àtẹ́sí máa tó bá ti pé nǹkan tẹ́ fẹ́ kí ẹ́ ní tí ó fún ẹ́ ẹ̀fún pé pé ìtumẹ̀ rí pé ẹ má sọ pé ẹ fẹ́ wẹ́ tí ó ní lọ́yàn tó gbé ẹyin mẹ́ẹ̀tàn fún gánkọ̀ òkò nílé ọmọ yín lọ́jà tọmọ yín ní pé torí owó lẹ́bi tá ìgbà ẹnìkan sọ́wọ́n ọgbà tó rẹ̀ rà ẹgbẹ́ tí rẹ̀ rà ń fi báyìí pè yóò kàn sí bá gbà tó wọ́tàkùn lọ́ha ẹ̀fáyọ̀ ọlọ́m wà aláàmù àná lọ́ àbímọ̀ táàmù ẹ wà fún gbogbo tẹ́ ẹ̀ máa ń ṣe pápátá ọlọ́run bá rí áyà yìí ìmáàmù máa rí kọlá tó máa ọ̀la nínú àwọn mọ̀dá ìlú ní tí áyà yìí ń wí ni pé tú láàsì létí ìyá ọmọ kó fọmọ lọ́yẹ̀ indicator ọkọ àti ìyàwó bá ìgbà náà tó kọ́ mi. bọ̀tún ti bẹ́ẹ̀ náà sọ Imam Malik ní àyà yìí kò bá àwọn èèyàn tábà ní sétọ́ọ̀sì nínú àwọn obìnrin. tí àwọn obìnrin kan ní sétọ́ọ̀sì tán lẹ́bí ńláńlá tó ṣe pé àtà tiwọn nínú fámìlì sọ pé àwọn èèyàn lẹ̀ kan pọ̀ pé because ááyà yìí wá lórí ìkan tó wà lẹ̀ tẹ́lẹ̀ ááyà yìí ó wà lórí nǹkan tó wà lẹ̀ tẹ́lẹ̀ sọ̀fí ni mo fẹ́ fàyọ gbogbo tí mo ṣe yìí ó ní pé tẹ́ ẹ bá ti ń gbọ́ páwọn òfin tọ́lọ́wọ́ ọba wa ń ṣe ẹ má máa já máa wò ó bíi pé ọlọ́wọ́ ọba ní nítorí gbọ́dọ̀ ṣe ní ìgbà ní ìgbà pé tó kàwá tó jẹ́ ṣíṣe kì í ṣe àṣẹ ẹ̀tọ́ kìí ṣe ẹ̀tọ́ mo fẹ́ tẹ̀tọ́ mi ẹ̀kọ́ báyìí gbọ́dọ̀ ṣe lọ́wọ́ fi gbọ́dọ̀ ọkọ̀ àtìyàwó lálẹ́ nígbà tí ó ṣẹlẹ̀ lọ́wọ́ máa ń kọ́ mi àdókòtò ìgbọ́sẹ̀ ìgbẹ́ gbọ́ra yín lọ́wọ́ báyìí ti gbọ́dọ̀ lọ yóò bá yẹn ẹgbẹ́ òun lẹ́yìn ó fi rí ẹwọ́ ìtumọ̀ ẹ̀ ní pé agreement ni ẹ̀yẹ máa wo ń jọ́ sẹ́yìn àbájọ́ yẹn pa gómìnà sára tí ò sí fún sábà já àbí bá kọ̀ra wọn lẹ kí ló bí mọ̀ sí kó bá fún sára jọ pa fún kó bá kó fún ní kí lé lé àwọn yóò gún lé so tí a bá ti gbélé ẹ̀yẹ kí mo fẹ́ sọ mo fi gba grand example pẹ̀lú nǹkan tá a mọ̀ bọ́pọ̀ àtìyàwó bá kọ̀ra wọn lẹ̀ bọ́pọ̀ àtìyàwó bá kọ̀ra wọn lẹ̀ tó ṣe ọmọdé kéré n ò tí ì dàgbà ọmọdé ní pa ọmọdé ní pa ta ni wọ́n ní kò fọ́tọ̀ jù hmm? obìnrin àbí pẹ̀lú kọ̀ndíṣàn pẹ̀lú kọ̀ndíṣàn wípé kò tí kò tí rí màálù. Mo rò pé àmọ́ yẹn náà àbí ànábì àǹtí àhápò fi hàn bí malam tàbí ìwọ ló tọ́ sí kó bá kọ́ sọ́ọ̀dì tó o bá sì rí máa hmm? kí ló dé tọ́lọ́run ò ṣe lófin pé a ṣé kìí sọ ọmọ rẹ ni kẹ̀kẹ́ máa tọ́jú rẹ̀ márì márì àbí pẹ́ẹ́sà wo ni wípé obìnrin ó sọ pé kìí sọ ọmọ tèmi nìkan ẹni tó bẹ̀tàn lọ́mọ gangan náà ló pè mí lẹ̀ ní náà kò ní náà ní tèmi obìnrin ó ọ̀rọ̀ lọ́wọ́ ó pé ọkùnrin náà ti ṣe ọlọ́run ni wàá kọ́ mi òkè kó láti ọmọ yìí ọkùnrin tó ń tu lágbára ní bàbá ní wà lọ́dọ̀ rẹ̀ tó lọ́yà tí ó kù ẹ́ ebó wọ́n náà ló mọ lókè ìwọ ni kó gba kọ́sọ́dì bọ́sẹ́dì kọ́sọ́dì tẹ́lẹ̀ tó bà yẹn kìí ṣe tíṣẹ̀ rí àwọn ìwé òní wípé ẹ̀sìn tú láti kó gba kọ́sọ́dì ẹ̀tọ́ rẹ̀ ni wọ́n pè ẹ̀tọ́ ẹ̀ tó bẹ́ẹ̀ tó kò bá ní iṣẹ́ tàbí tó bá tẹ̀tọ́ rẹ̀ ẹ̀ kìí ṣe àárọ̀ kìí ṣe láti ṣe kìí ṣe bí ìrún ibẹ̀ no ṣẹlẹ̀ àwọn ọgbọ́n ìfowópamọ́ sọ́ọ́dì ẹ̀tọ́ rẹ̀ pé ìwọ ló lẹ́gbàá ti béèrè pé kọ́mọ wà lọ́dọ̀ ẹ̀ tó gbé wọ́n mọ̀ pé tó wù nù kìí ti fẹ́ lọ́sà ìlú fẹ́ lọ́dà wọ́n ló tó bá mọ́ ò ẹ̀tọ́ rẹ̀ ló fi lẹ̀ kìí ti fi tún láti òun ló gbọdọ̀ bá níbi tó bá ti kó bá ti béèrè fẹ́ tó ẹ̀ àti tẹ̀ bá jọ gbọ́ra yé ìṣẹ̀lẹ̀ àkùrọ̀ òun ló ní ibi tẹ̀sán pé bẹ́ẹ̀ ni òun ni wípé ó mà tó jẹ́ ìyàwó ànẹ́bí sallallahu alaihi wasallam nígbà tọkọ rẹ̀ kú tọkọ rẹ̀ kú àbúsálámù tánàbí ìfẹ́ àwọn ọmọ rẹ̀ ló bí fàbúsálámù ọmọ sálámù Zainab ọ̀dọ̀ ta ni wọ́n dé ọ̀dọ̀ ànẹ́bí ẹ̀ẹ́dẹ́ bẹ́ẹ̀ ní fàbúsálámù ní bá Umu Salama ti ìbálò jẹ́kílẹ́ ní kùránì sọ̀rọ̀ ń pa pé àtàwọn ọmọ táwọn ìyàwó yín tí wọ́n bí fẹ́lò mi lẹ́yìn fẹ́ wọn tí ó tún sọ̀rọ̀ ọmọ tó gbọ́ sọ̀rọ̀ yìí táwọn òní bá nílì yìí kì í sọ̀rọ̀ ẹ̀tọ́ náà bá dé bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé ẹgbẹ́ ìtọ́jú ọmọ nígbà tí ìjọba ti dàbí àmọ́ sọ̀rọ̀ ẹ̀tọ́ ẹgbọ́n tí àbájọ ń fà ìdí Islam ẹ̀ ṣe ìgbé obì lọ́dọ̀ pé no èmi èmi ìlú fọmọ mi lẹ̀ ẹgbọ́n tọ́tù pé á lọ́dọ̀ lọ́dọ̀ kí ìrìbà ìbá wà gbogbo ọ̀tún bá kì í sáwọ́ ibi tó tó tó gbogbo tó wà gbogbo lè lọ èyí tó bá tà sí ìtọ́jú Islam ò sọ lóhùn ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi yé yé ní báwọn ẹ̀sìn máa ń sọ pé wọ́n ti wá fara ẹ̀ níbi ọ̀dọ́ lọ́dọ́ lọ́kù ha kò ní ha ẹ̀tọ́ tó bá béèrè fún tí ò bá béèrè fún bá náà àmọ́ òkè ó wà pẹ̀lú làgbàjà pé sọ̀rọ̀ tó bá náà wọ́n sọ̀rọ̀ fún níjọ́ tán bá ń jà sí láńsọ ìjàmbá ti ṣẹlẹ̀ ó kálukú máa ń dì mẹ́tọ̀ ẹ̀ bá ti ti iṣu àwọn ìyẹn èyí ò jẹ́ ẹlẹ́kẹta ṣé o gbala máa ń fún ìmọ̀lẹ́ àbí ana fún ìmọ̀lẹ́ àbí bóòlù ti jẹ́ sáà bóòlù ana fún ìmọ̀lẹ́ ti jẹ́ sáà ọdí olóhun sáfà lẹ́kọ̀ọ́ ọmọ ọdún mẹ́rin ló wà sí ìyá rẹ̀ ìgbà lọ́sọ̀rọ̀ ọdún mẹ́wàá lókè sáfà lẹ́kọ̀ọ́ ọdún mẹ́wàá lára mi ní màjínà sẹ́fẹ̀ẹ́ nígbà tí Anas bin Malik tó fi fà á lọ bàbá rẹ̀ fi ẹ́ Anas bin Malik bin Malik ó ti kú ó mùsùlùmí ìyá rẹ̀ rí Malik ó fẹ́ àbútọ́lá àbútọ́lá ni ọkọ ìyá Anas ẹgbọ́n mi ní sẹ́nà àbútọ́lá ló lọ bá Anas sànẹ́bí ẹ̀rọ tó ń pè é ló mọ̀ ní mọ̀ náà ìbáwò mọ̀ náà ìbáwò Àdẹ́sọ̀ sáà níwájú, àdẹ́sọ̀ àìrí lọ rí pọ̀lú, ó lẹ́sọ̀ sọ́lá ní Màdínà, wà ní ìṣẹ̀lẹ̀ òkú ànílò lẹ́jọ́ máa sáfẹ̀. Fà á sáfà àbútọ́là àtàrí ẹ̀dẹ́ yìí. Àbútọ́là ọkọ̀ yáà mi, ẹgbọ́n ọkọ̀ yáà mi, ó bá ọ̀rọ̀ rẹ̀ ilà rọ̀sùn ọ̀sọ̀ kọ́lá yá rọ̀sùn lọ́mọ́, ìwà nẹ́bì. Ìnà ànàtà nìbùlá kọlu ya dùbù yóò mọ sáfù rẹ̀ kọ́lá pàpàdán kúrò fi sáfàrù wọ̀ tàbí ọkọ̀ ìyá yìí ló fọ ọmọ ọdún mẹ́wàá lọ sọ́dọ̀ ànábì tọ̀ṣe àmọ́lìkì tó jẹ́ bàbá anásàbà àwọn òbí fámìlì wọn ni ìgbọ́sọ̀ kan àbọ̀kọ̀ kan wọ́n balẹ̀ níbi tó ọmọ wọn wà. báwo yẹn ti ń pèsè ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ àtìlámọ́ pèsè ọ̀rọ̀ kò tó lè ẹ mọ̀ pìrìsẹ́ǹtì nǹkan tọ́lọ́run ọba sọ pé tí bá ṣẹlẹ̀ báyìí kẹfì yẹn jẹ ẹ mọ̀ sí bóyá ọ́pṣọ̀ ìyẹn ọlọ́run kẹfì ṣe wẹ́n aláìsí gbogbo tó fi ṣe kó lọ. sọ yìí so ẹni tí bá ti ń sọ̀rọ̀ pé wọ́n ní ọkọ àti ìyàwó wà tọ́jú ọmọ ṣe ń wípé wọ́n ní obìnrin ló gbọ́dọ̀ tọ́jú sámọ́dà rẹ̀ bá tó jọ ẹ́ áńtì rẹ̀ bá tó jọ tí wọ́n sáà ní nǹkan tá lè fọ́mọ fọ́mọ òbí ní ìyàwó tó sì lẹ́nu ẹ́ kò sáà nìkan tó kọ́ ní ìyá ìdí ìfẹ́ wọn á lè tọ́jú ọmọ wọ́n fẹ́ dábàá sí lẹ́sẹ̀ báyìí pẹ́ẹ́sà tẹ́lẹ̀ ó dùn á lè pé tẹ́yà bá ti tẹ́yà bá ti ṣe nìka ẹ ti tọ́jú ọmọ lòdì bá àwọn tó òbí máa ń kọ́ òun ò lè sọ fún ọkọ òkè pé kí ló wá kú. so pásítọ̀nù mo fi léyìí ṣèpè à ń bù pé òfin ẹ̀sìn kì í ṣe pé níta wàá fà rẹ̀ ń gbà mí ní wípé ní ẹ̀tọ́ lágbájá gbọdọ̀ ṣe kó jẹ́ ṣíṣe ni tí ò bá ti sí fàǹfà tẹ́lẹ̀ ní ìdìbò abẹ́ra wọn ẹ̀tọ́ ni pé kọkùnrin tó gbé ìnáwó obìnrin ẹgbẹ́ mi bọ́ tó bá ti kó bá ń gbé e fún arí ọkùnrin bá ló ti ṣí rẹ̀ sí ló ti rẹ̀ sí lọ́rọ̀ ẹ láti wọ́n ti lọ kí é ṣe ṣe nípa wáṣọ àárín náà lọ́rọ̀ rákọ̀ ẹ̀tọ́ ẹ̀ta fẹ́ protect náà lóbìnrin kí é ṣe tán sọ pé gbogbo tó bá gbọdọ̀ jẹ́ tó léwu ọkùnrin gbọdọ̀ provide obìnrin náà bá kó wá kínú rẹ̀ sì dùn sí ẹ̀jọ̀ jẹ́ ẹ̀yọ̀ kan táà ní fẹ́ni pé jọ́kọ̀ mi bá gbá àánú ah, fún mi kó wá ní àbòtú ah, tí ń ṣe lọ́nà

ṣùgbọ́n ìtọ́kùnrin gbọ́dọ̀ ṣe gbá nígbà ah, tó ti bẹ̀rẹ̀ ṣe kó wá lọ́sàn wájú ilẹ̀ ìgbìmọ̀ bó ní tẹ̀lé pẹ̀lú ìwọ̀lọ́ wa máa ṣètò pé tàbí mọ iṣẹ́ tó fi lò pa báwọn kan àbẹ́rẹ́ ìtọ́ lálọ́ àbẹ́rẹ́ ìwọlé jọ sẹ́wọ̀n pálí kọ̀ọ̀kan àyè bẹ̀rẹ̀ sọ́lá kan àbí dàbí ti gàdá bá pé pé wọ́n ti sọ́lá kan ìfẹ́ pé ẹgbẹ́ afẹ́wọ̀ ìdíjẹ́ sọ́lá kan pé nǹkan tí ẹni tí pàṣẹ ẹni tó wà lókè ó fẹ́ tó wà sálẹ̀ nítorí kó fẹ́ sàmì ẹni tó wà lókè ó fẹ́ tó wà sálẹ̀ nítorí kó fẹ́ sàmì sọ́dá kọ̀ lápẹ̀ tó bá ṣe pé ẹni tó wà sálẹ̀ ló fẹ́ tó wà lókè àdíyà gift lápẹ̀ ewé tó nílẹ̀ òun fẹ́ fi rà fẹ́ ni ó fẹ́ fi palẹ̀ tọ̀pọ̀ ẹ̀fẹ́ tó wá wà sálẹ̀ yẹn náà la fẹ́ fún ká lẹ́ni tó wà lókè kàbí àdéhùn tó lẹ́ni sọ́dá kọ̀ fún yàrá tàbí tìbọ̀ náà wọn fẹ́ gbọ́ bí pé ẹnìkan wá bọ ẹnìkan ní ìkan nísìn òun ló jẹ tó fẹ́ fún lọ ẹni yìí torí nídìí torí nídìí láti fún ẹ tó sì fún sí jù lọ á lè fi sọ́dá kọ̀ tó bá ṣe ń ẹni tó wà sálẹ̀ lòun fẹ́ tó jù lọ lókè lóko ní ìkan tàbí kèsè ní ìbìnú lórí dé á pè ní àdíyàdíjì tọ̀tọ̀ bá ṣe pé ẹni tó wà lókè náà ló fẹ́fẹ́ tó wà sálẹ̀ àmọ́ ìgbé kìí ṣe tó mú ìṣọ́ra ọkùn tó tóbi ó lè má ṣe lóòótọ́ o àmọ́ òṣọ́ tó ti gbókò ní òun fẹ́ fi fún alẹ́ àti ìrìn àjíyà tọ̀ fàdánù sọ̀tọ́lẹ̀ ìjẹ sọ́dá kọ wá sọ pé mo fẹ́ sàánú àná sálà lọ́sà kọ́lá kò ní gbàgbà ná sálà sọ̀nà ó làwọn tán ti yálà bí òbí rí mú gbogbo ayé àlẹ́bì ni ó mọ̀ lò yóò lọ́lọ́ ní àlẹ́bì kẹ́kọ́ fún sọ́dá kọ̀ọ̀kan tó bá sọ̀rọ̀ àti àníkè ìjẹ sọ́dá kọ̀ọ̀kan bá fún náà yóò kú yẹn ni àbí sọ bó ti sọ̀rọ̀ mọ́ ń gbà láti fún yẹn ni tó bá rìn lọ́sàn ìdí ìjẹ sọ́dá sọ yìí àwọn ará ayé ìlú òní jẹ dàbí gbogbo ọmọ tó bá jẹ́ látara èyí wọn ni gbogbo àwọn tó jẹ́ fámí bí àwọn bàbá wọn ṣe àmọ́ àwọn ìyàwó ànábì ìdájọ́ yóò kàn ó pé àwọn ní bàbá ní tọ́ so ànábì wa ní ìyàwó ó ní Aisha ìdáhùn bá ó máa Aisha wa ní ẹrú wọ́n pè bàrí rọ wọ́n jọ ń pè náà sàwádìí ò lè jẹ wa wọlé jọ kan ọ wá bá kiri kan nulẹ̀ ló ń wa àlẹ́bí wa jẹ ah! Aisha ní ah! ha rọ fún wa ni kó mọ̀ wọ́n láha bàrírọ̀ ló jẹ́ sọ́dá pọ̀ fún nígbà tó ti di bàrírọ̀ bàrírọ̀ wà jára lé bàrírọ̀ wà mú wálé ẹ́ tó ti di bàrírọ̀ bá yìí ìdí bàrírọ̀ táwa bá jẹ pẹ̀lú bàrírọ̀ ló lè bàrírọ̀ lè sọ́dá pọ̀ báwa ló mà sọ́lá láwùjọ alẹ́ rẹ̀ sọ́dá tò kì í ṣe pé bóyá lọ́sọ tó gbogbo láti náà jẹ́ ilẹ̀ gbọ́dọ̀ láti fi pèsè ní kò sí ìfẹ́ bá ti wà tí ìrẹ́pọ̀ bá wà tí ìfẹ́ bá wà ìfẹ́ kọ́ láti sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀yìn báwọn yẹn ti máa ń mú gbogbo nǹkan le pé wọ́n ní lọ́rọ̀ bí ọ̀rọ̀ àlùwà láti run ní ṣe máa ń ṣe ọ̀rọ̀ nìta àti pé wọ́n ní lọ́wọ́ ibi ká gbọ́dọ̀ sí ojú dédé o wọ́n ní ilé ẹ̀rọ olóògbé ẹ̀rọ àgbọ̀rọ̀ fọwọ́ bá yóò o kó jẹ́ ṣíṣe ni níjọ́ tí wàhálà bá ṣẹṣẹ̀ láwùbá ẹ̀já pin ẹ̀tọ́ lágbájá ni bọ́ tí ọba ti sí wàhálà ó sà ti máa lọ. so alábì ni ee àdí ìyá ìtọ́lápàá lọ́jọ́ wọn bàbí rọ wàlá náà

títa ni wọ́n dàbí máa sọ nítorí ohun ìyẹn níyàwó àwọn àna rẹ̀ kó sí wá látòkó àwọn àwọn pé ẹ̀yìn náà ẹjọ́ tí wọ́n lè jẹ tó àna yẹn ẹjọ́ ẹjọ́ àwọn àrùn sí ẹjọ́ tí ẹ̀ràn pé ẹ̀kọ́ mi lọ́dọ̀ kí n fún ọ lóúnjẹ ṣé irú ilé ìlú ìsìláì tí kò á ti fi dé síta ọlọ́run ò gbẹ́gbẹ́ bí ìsìláì ìjọba kẹjọ ṣé ìwà ìṣúwàlà

Islam ní òfin kọ̀ọ̀kan for situation kọ̀ọ̀kan situation gbà tí bá pọ̀ òfin rẹ̀ lẹ̀ situation gbà tí bá ha òfin rẹ̀ lẹ̀ èyí tí ó pọn wa lílọ lọ́wọ́ bá máa ń ṣe fún wa lópin tó bá ṣe ká ṣiṣẹ́ mọ̀tẹ́lẹ̀ ìdí ẹ̀ṣẹ̀ gbogbo àwọn èdè àgbò ká ṣiṣẹ́ ṣiṣẹ́ bá ti ń le jù tí nǹkan bá ti ń le kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ o kò sẹ́ni tó fẹ́ tó fẹ́ ṣiṣẹ́ o òun lẹ́sìn gbogbo ẹni bá ń sẹ́yìn kan ó ń ṣiṣẹ́ kó má fi ṣiṣẹ́ mọ́ ni ẹ̀wọ́n gbogbo ẹ̀ tí ń jẹ́ ó ń ṣiṣẹ́ kó má fi ṣiṣẹ́ mọ́ ni òun là á fi ń sọ̀rọ̀ pa financial independence financial autonomy ibi ok mo fẹ́ ṣe ebi kọ́lá kẹ́kẹ́ ìbátẹ̀ ṣiṣẹ́ fún twenty years mọ́ ebi ò ní parí tó kò dáhùn kẹ́kẹ́ ronú pé mo fẹ́ máa ṣiṣẹ́ lọ gbogbo wàhálà tẹ́ táwọn èèyàn ṣe ń sìn wọ́n ń ṣiṣẹ́ kí wọ́n máa fi ṣiṣẹ́ mọ́ni. so sẹ́ni báyọ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ ájúmẹ́ǹtì kí wọ́n máa bẹ̀rẹ̀ pé ẹgbọ́ sóbìnrin lè ṣiṣẹ́ mi à ní tó lè ṣẹ̀rọ̀ àtọkùnrin àtọkùnrin pé ẹ̀rí ẹ̀rí kan tó sọ pé ah, àbóbìnrin ò ní ṣiṣẹ́ fún ẹ̀rí rí kọ́dọ̀ ọkùnrin lọ́gbà ní kó ṣiṣẹ́ gẹ́ńtọ́ tó gbó rẹ̀ rú lọ́rùn ni kí ló dé ẹni fáwọn èèyàn pẹ́ńṣà tó bá iṣẹ́ mọ́ kẹ́rin fáwọn èèyàn gbàgbé tó bá iṣẹ́ mọ́ ibi ńgbà tẹ́sí tọ̀ nígbà tá a gba ọ̀gá káṣẹ́ mọ́ kí ìtẹ́sí àwọn wọlé náà yàgbé so now tàbá ti wá mà ìgbà mí ìgbẹ́ èyí tó pààyàn náà lé ẹ máa ń ṣe òun ni pé wọ́n ní lágbájá ní ìsọ́sì bíi pé kò ní láti ṣiṣẹ́ mọ́ tó ń wo rẹ̀ mọ́ ṣiṣẹ́. ẹ nígbà tó lọ́n fẹ́ sọ bí orin tó ṣe fọ́ọ̀kà náà àwọn kùrẹ́ṣ àwọn kékeré àlùwọ̀lì tó ń lò lọ́rọ̀ ọlọ́run ní dání wọ́n mọ́tò ọlọ́tò wà sí ìdá fi mí lẹ̀ pẹ̀lú ẹni tó ṣe pé mo dáhùn nìkan lẹ́ẹ̀ẹ́ wọ̀jà tù láwùjọ wà bàníìnà ṣùgbọ́n tẹ́mà tí wọ́n bàníìnà ṣùgbọ́n ṣùgbọ́n àwọn ọmọ tó ṣe pé wọ́n wà present tẹ́mà tí wọ́n ìtumọ̀ ni pé ó lówó débi pé àwọn ọmọ rẹ̀ yóò ní láti ṣiṣẹ́ tóun bá wà hàn dá ọmọ rẹ̀ náà wà hàn wọ́n ṣiṣẹ́ fún àtàwọn rẹ̀ ìtumọ̀ bàníìnà ṣùgbọ́n ó lówó débi pé àwọn ọmọ ìbára ìsìn ẹ̀ lè gbọ́ pé wọ́n ní ìdí ní mú ìyàwó sọ pé wọ́n ní àìkú lágbájá lọ́pọ̀ àwọn lọ ṣiṣẹ́ wọn bàbá wọn pàánù lòlò àtòun àtàwọn ọmọ rẹ̀ wọ́n ṣiṣẹ́ fún wọn. lẹ́bùn tó ń kálukú náà ń fẹ́ àbí ẹ̀kọ́ bọ̀ ṣe tí ìsọ́jú yorùbá ká lọ tọ̀ lẹ́fẹ̀ẹ́ lẹ́ẹ̀kejì wa pé ẹnìkan ó wà lọ ṣiṣẹ́ àbí tẹ́lò tẹ́lò tó tún lè lóde pé tọ̀ èèyàn mẹ́fà gan ni ó mọ iṣẹ́ tó fi káwọn tòkí ló dà ń ṣe bí fi wáwọn náà sí láwùjọ wa èyí tó dà ń ṣe báwọn sí àwọn ń kàbí bá náà rẹ̀ àwọn nǹkan mẹ́rin bá àtìyàwó àtọ́ àdìwá máa ṣe lọ́kùn káàmù wọ́n kàbí fún mọ́nà rẹ̀ àbí pé wọ́n ẹ̀sẹ̀ máa sáájọ ní èyí ni wọ́n rí mu wa èyí ni wọ́n rí mu wa tọ̀ sí irú sí tẹ́lẹ̀ àti ìtajà ìgbàlẹ̀ wọ́n fún àwọn ìtajà ìkò ká so Islam ò sọ̀rọ̀ pẹ́ẹ́nì the only thing pé a fẹ́ pọ́n obìnrin lé níbi kan kò sẹ́ni tí ò ní wú ṣẹ́ni tábìlì bá fi kàn yàn látara ìyàwó ìyàwó náà látọ̀ lápọ̀lé òun láti ń gbé ìyàwó pamọ́ ní èsì báyìí ó ń ga gbogbo lóye gbogbo ẹni tí àwọn ẹ̀gbẹ́ bá ti sẹ́gbẹ́ nítorí tó bá ti dé gan náà wọ́n fẹ́ wọ ni wípé

islam wa kò bá dìyàn yóò kò bá dìyàn ó ní wípé islam ò tarukó bẹ̀rẹ̀ lówó kò tarukó kó ṣiṣẹ́ ibi tó ṣiṣẹ́ lò irúṣẹ́ wo ni ṣe then báwo ni òṣèlú àfẹ́kù fama iṣẹ́ torí pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá gbé kó bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti ní bóun náà tó ṣe irúṣẹ́ tọkùnrin ṣe ti iṣẹ́ rẹ̀ ti pọ̀ jù ìtàkùnrin ibi táànù ìsìláàmù wà nù pé àwa máa zoom bí wọ́n kò sẹ́yìn bájọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ní ọkùnrin tí ń ṣiṣẹ́ yìí sì máa ṣe òun ò káàsì kankan èébú ni ká sọ fọ́kùnrin òṣìṣẹ́ ẹ̀yìn ni ká sọ fọ́kùnrin òṣìṣẹ́ ẹ wo dára èébú ni ká sọ fọ́kùnrin oníṣẹ́ ẹ̀kọ́ ti ń ṣe fọ́kùnrin bọ̀ kéèké èébú fọ́kùnrin kọ́ pé kò sí ẹ̀ka ti ń àwọn obìnrin táwọn fẹ̀ kan ti já pàpápátá ni wọ́n máa fi ń wá àwọn táwọn òṣìṣẹ́ tó tó wọ́n ń dì wọn wọ́n ń dì wọ́n ti bẹ̀rẹ̀ yes wọ́n ń dì wọ́n ti bẹ̀rẹ̀ ẹ ẹ ọ̀ṣun àbẹ̀ ẹ ṣe bọ́ ibi tápọ̀lẹ̀ rẹ̀ wà nù ṣẹ̀wọ́n nígbà táwọn ta ilé yìí ní ti báyìí ti kò sí gbogbo wàhálà kò lọ́ba ẹjọ́ kò rú ata kò ṣe ilé kò ṣe ilé yìí wà lórí mọ́tò lọ́jọ́ lọ àjàbá wọ́n ẹ́bì rẹ̀ ẹmọ̀ wọ́n wá wọ́n mọ̀sọ́ ló kọ wọ́n ní alábọ̀ọ́dú wọ́n fẹ́ kó fi ìdí pé òun yọ̀ lẹ̀ lóṣù wá ń bẹ̀rẹ̀ wíárá àpọ́nlé ni wọ́n ṣe fún ìtẹ́sì mà pé kìí ṣe ọ̀lẹ òní wípé níjọ́ tẹ́ bá yan pírẹ́sidẹ́ǹtì fẹ́ yan gọ́vnà tẹ́lẹ̀ bá jẹ́ bí ọkùnrin fẹ́ yan gọ́vnà bóyá mò ń ṣiṣẹ́ ní federal civil service commission mọ́sálẹ́sì ìyàwó mi náà ti kí ló dé ẹ̀yàn ní gọ́ọ̀nà tí mo mú ìyàwó mi lẹ́sìn ṣé wọ́n yẹ ìyàwó mi gọ́ọ̀nà ni àbí gbogbo ilẹ̀ yìí sọ pé office of the first lady kò wà constitutional ètò kí lẹ́ni ìjẹ̀kú ìtumọ̀ ẹ̀ ní pé èmi ò lè jọ́gà gbogbo ìyàwó mi náà tó wájọ́ mọ̀ sẹ́fẹ́ lómi pé mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ wá ẹni bọ́ sí ilé ìpadà ṣe tẹ́jọ́ ọ̀dà máa yẹ ẹnu ọ̀dà nígbà tẹ́jọ́ bá dé kó tó píríncípà lè wé ìjẹ́ wá tó sí kó máa bọ̀ wá èmi ti lọ́gá píríncípà àwọn olùgbé tó dáná sí ọ̀gá lè lórí nù ni mo fi mo sẹ́gbẹ̀ẹ́ mo òṣìṣẹ́ ẹran kọ́ sí ìkọ́ sí for resources ló lọ pẹ̀lú àpọ́nlé resources ló lọ pẹ̀lú ẹni tí ìbàdàn ní ìtọ́jú láti kó àfẹ́ bí bọ́ọ̀lù ṣùgbọ́n àwọn tí wọ́n èé ṣe lòsùn náà wọ́n dì máa ń sọ ọ́ sí pé pé no pé pé ìwòdó lẹ́wọ̀n yẹn náà. Hmm láàrùn tó báyìí tó bá rọrùn kò ṣe é pọ̀ fún ẹ yóò lè provide ní ìyàwó ẹ ní ìtẹ̀kẹ́ ọmọ rẹ̀ ní dédé ìgbà tí wọ́n ní jù ẹ́ ètò kan kù lásán ni pé kóbìnrin máa sọ̀rọ̀ ń pa personal development kò kìí ṣe torí owó nìkan ni a fi ń ṣe òun ìṣètò owó nìkan ẹlòmíì ń ṣiṣẹ́ nítorí bùkátà ajá ẹlòmíì ṣiṣẹ́ nítorí pé àwùjọ níjẹ. nísìnyí báyìí ẹni di jíjà ẹni di dọ́kọ̀ ẹni di nọ́ọ̀sì ẹni di nà gbogbo àwùjọ níjẹ. ó sì wọ́n náà tí ìlú ó sì ní kíyàwó ọmọ sí wàhálà owó káàdì. àwọn tó mọ̀ pé ní ìwọ́n náà ló ti máa kó bẹ́ẹ̀ ló tó bẹ́ẹ̀ lójú ọ̀nà bá tó dé tí gbogbo yẹn bá ti rírú jẹ náà sọ pé kí náà nílì ṣe àwọn kan ń ṣe pé community ní service àwọn kan ń ṣe pé torí wípé wọ́n fi ń wá dọ̀kú depression loneliness àwọn nǹkan ni wọ́n wà nílẹ̀ látàrọ̀ dalẹ̀ wọ́n ń wá bìtà táwọn ọ̀dọ́ wa táwọn ọ̀dọ́ wa máa lọ wọ́n máa dé. torí pé tẹ́ bá sọ pé bóyá obìnrin ẹ̀ ó bímọ obìnrin tó bá bímọ kọ́ bímọ ó ara ara so ìtọ́kọ àtìyàwó jọ decide that tó bá jọ decide kókó ni pé ká balance ká maintain ẹ tó bá ti máa bẹ́ẹ̀ gbogbo ọ̀nà a bá kì í ti

wọ́n jẹ́ ẹ̀mọ̀ pé kọ́dà ẹ̀rí ń jẹ pé kọ́dà kí ní ti bá wà pọ̀ obìnrin tó lè sáàrọ̀ ọkọ rẹ̀ gan níta kí ti lè tẹ̀lé sáfẹ́. adéhùnmá asúnmá ọkọ̀ bá tó jẹ́ ìyàwó rẹ̀ kí zùbẹ́rẹ́ tó di kó lówó máa ní láti rìnrìn àrà ń tírí

ìtọ́fà tó ti sùn kan yẹn ni pé ọkọ rẹ̀ àtàwọn tó jẹ́ bí ẹbí ọkọ àwọn dá tó wà pẹ̀lú àwọn pẹ̀lú àti tí wọ́n dedicate life wọn fún al-jihad fi sàbí. àwọn dedicate life wọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ ìlú àwọn àwọn náà wà wà mú pé gbogbo nídìí kí náà kọ̀wọ̀ àwọn náà bá ń tẹ̀lé. àwọn lọ fún aya rò àwọn ìyàwó náà bá wọn mú àti ẹ̀kú sáwọn ọkùnrin ẹ̀kú ṣe fún un so ojú yẹn náà ni wọ́n máa dàrú àti wò tá a tó bá ti bẹ́ẹ̀ ìjọba fẹ́ ṣe ẹ̀dí ká wọ́n kí ni tá a fẹ́ sọ ọ̀nà tá a tàbá ṣe báyìí ní kòkòrò bí kò ní dé ìlà máa wò ó ní sáyẹn ìgbà. bí ẹ ṣe yẹn bí àfúrà ṣe ṣe kọ́kọ́ rẹ̀ ó ti bẹ́ẹ̀ máa wọ́n làgbà ṣe sàní ó ní lára ó ní lára ó wá ń kí bí ìfẹ́ wá ń ṣe lọ́nu àtà àtàlà ìlàyé àbùbá tí táwọn bá sì tó wá sẹ́ǹdì ọmọ ọ̀dọ̀ tó àwọn tó sẹ́ǹdì ẹrú ẹ̀wù nígbà wà ta ló sẹ́ǹdì ẹrú sí bàbá ìyàwó tó déédé bá ti máa ń pọ̀ sí rẹ̀ bàbá ìyàwó ló fi dúró ọmọ mi wú àlẹ́ ọkọ ìyàwó rẹ̀ ti jọba ìwé rẹ̀ ti sọ ó ní mo ti sẹ́ǹdì ẹ̀sìn ní báyìí tó ọ̀rọ̀ ẹni táwọn wá ti gùn òun ló lè bàtà ànàmọ́ ta ló bá sọ̀rọ̀ problem bàbá rẹ̀ ta ló sọ̀rọ̀ problem ọkọ rẹ̀ ìyẹn máa ń ní support system Islam ò tako support system kìí sọ̀rọ̀ bá yẹn sọ̀rọ̀ àwọn ọba àti àwọn ìjọ yẹn ti rẹ̀ náà yẹ kí ni àkàn ìyẹn kan kó bẹ àwọn kìíní kan bẹ ẹ̀hìn gbogbo ẹ̀ náà lẹ́jọ́ sí máa kí ìjọba ṣe bàtà á nà máa tako ìbò sẹ́sì ní sí wọ́n jọ òkú ni kódà débi wípé àwọn àbá àṣàlàyé opinion pọ̀ wọ́n má mọ́lẹ̀ kí wọ́n wà. ìgbà tí wọ́n mọ́lẹ̀ kí wọ́n sọ̀rọ̀ ọ̀pá tó sábà pé ọkọ̀ ò bá ní ní wà náwó ó yà wẹ́ pé nǹkan ṣe àwọn àpá pín àwọn kan ní tí ò bá ti ní mí kó bẹ̀rẹ̀ ní oṣù kan àwọn kan ní á ah, tí ò bá ti ní mí kó bẹ̀rẹ̀ àkóso ìdájọ́ ẹsẹ̀ tó ìwà. àwọn kan nínú kò gbọdọ̀ pé gómìnà lọ wá ní gómìnà orí lọ gómìnà ó máa rẹ̀ ó máa ń lọ. ìgbà tí màmá ní kò á mọ òun pé á ah, tó bá fi lè le fọ́kọ tí ò bá fẹ̀ kárí níta nítorí ìyàwó rẹ̀ mọ́ pé ìyàwó yẹn ni wọ́n lè fẹ́ sí ìlànà màmá ní kò á ní àdúràkù náà ṣàyàwó ìlú mo bá àwọn àfáà ní ìlú màjìlá láwọn àfáà tèmi àtàwọn àfáà tí wọn náà ìdí mo gbọ́kàn sọ ni pé ìdá lábí ó fi ọwọ́ jù lọ àlàbáàdì tọ́pẹ́ ò bá fi ṣèyànwó lórí ìyàwó ẹ̀ tó rẹ̀ pàmì ìdáwó àtẹ̀síta méjèèjì àà mọ́ málìkì ó tó bá ní bàbá ìmọ̀ málìkì láre tàbí tó bá fún bá báwọn èèyàn ó kéèjì àti nílànà tàbí ẹgbọ́n pàpílà láàbù wọ́n sọ wọ́n sà irú pátá àwọn olù ẹ̀ka òyìn náà sọ bẹ́ẹ̀ ọ̀dìká láti sábàtú yọ sírù àti àwọn sábẹ́ náà ń wọ ìlówó lọ àwọn sábẹ́ àmẹ́bí àyẹ̀wò lórí wọn ṣé àṣọpá àwọn ní ṣe ṣe máa Imam Malik ní lẹ́sà náà tó ìyá ọmọ sàdáàdì àwọn èèyàn rí bẹ̀rẹ̀. lẹ́sà náà àlìyáwó sàdáàdì àwọn èèyàn rí àwọn. Nísìn ìnáma àtàzàwàjẹ́túhù rọ̀jà obìnrin tó rí tó fọ́kùnrin kò fẹ́ nítorí ẹ̀sìn kò fẹ́ nítorí ayé náà. Yes, ó fẹ́ sí ìrànkà gbogbo àwọn ìyàwó wa tá a fẹ́ àtẹ́ tó fẹ́ wa lásìkò ìbá náà má parọ́ àbí tó o bá fẹ́ ìyà tó ní ìjọ tó ń lọ wọ́n fẹ́ tó tó lè ẹ lágbájá tó fẹ́ sọ ìfihàn náà ẹnjìníà ló ṣe ẹnjìníà ló ṣe rẹ̀ kódà kọ́mọ̀ ìpàdà má jẹ ẹnjìníà ìṣọ̀bá ẹnjìníà lè ní nǹkan lọ́wọ́ ẹ̀sùn òfẹ́ torí tó ń lọ wọ́n fẹ́ torí tó fẹ́ tó ní láti ló kọ́ ńláńlá rí bọ́ọ̀sì bó ìbàdàn lọ́gbọ́n ẹnjìníà náà ó fi kìí ṣùgbọ́n ní ìnáma tàzàwọ́sọ ìgbàgbọ́jẹ́kì rọ́jà ó fẹ́ kí ẹran àtàmì so now Imam Malik ní láti wo situation yẹn pé no ẹ má fi wéra wọn àwọn sàhábà táwọn fẹ́ra wọn wọ́n jọ ní common goal common goal dùgbọ́dà àwọn obìnrin tó máa ń gbó extra mile láti tàkà àwọn ọmọ tó wọ́n bàbá àwọn náà pé ìrólù bọ̀ sẹ́yìn pàṣẹ òsì bí ájọ́ sí gẹ̀gẹ̀ mọ́ níjọ́ kálí ló so náà tó bá jẹ́ transactional ìwọ́n fẹ́ wá sí nìkan ọ̀rọ̀ ṣẹgbọ́ ẹjọ́ ìjíròrò tó bá tó wá bèèrè pé ah, ẹbọ́ ọ̀tà ní àwọn obìnrin kan tó náà báwọn tàbí sí kọ́kẹ́ gbogbo ẹ̀ náà níwọ̀nba níwọ̀nba náà bẹ̀rẹ̀ Aisha náà àdíṣe wa aṣọ yẹn báyìí aṣọ tí aṣọ ìgbé ìyàwó ìgbàlá nọ́mà gán tó lè náwó ó tí tẹ́fẹ́ owó aṣọ yẹn bíi dírámù márùn-ún ẹ̀gbọ́n àìsàn àwọn sọ final abashi pé lágbájá ẹ̀fà àbásọ́rọ́ ka ilẹ̀ àjàrí ẹ̀ wo ẹrú ẹrú ló bẹ̀rẹ̀ ẹrú ẹrú láti láìsàn sọ̀rọ̀ yìí wo aṣọ tó rí tó ń bẹ̀rẹ̀ òun ni mo ní sáfún pé kó wọ̀ fàìnà àgùdà ó ń sakọ pé òun lè wọ ló ti délé pé ó gbòmí yóò ẹrú ẹrú bẹ̀rẹ̀ wá sọ yìí aṣọ pé kó kọ́ sí dírámù márùn òun ni mo ní kó wọ̀ ó sakọ pé láíláí mi ò lè wọlé fàìnà àti òṣùhà áńtà ìdíbà òfìdí ó rọ̀ wọlé lé kí é aisha wa tí ó rákọ̀ sí ìsàkọ̀ sí wọ̀kọ̀ kánà ní ìlú húnà dèrò aláàdì ọ̀sùnlá irú rẹ̀ ni mo dákà ní sọ́lá pé ibi tó ní ìdè irú àtọ́ tẹ́ ò ní wọ̀kọ́ lórí sí ìsàkọ̀ yìí ibi tó ìdè bàmà kánà ti múra àtòtò kọ́ ìyá lòdì màdínà kò sọ mí nìkan kan sáfẹ́sẹ̀ yọ ní ọkọ̀ ní màdínà ilé látàkọ́sẹ̀ ìrẹ́bíà tẹ́tà èrò wọ́n máa wáyà ní pé àtọ́ tẹ́wò lè wọ̀ mọ́ nìkan ìyàwó sáfẹ́ mú pẹ̀lú ọkọ̀ fẹ́ aṣọ òun ló dáa tó ó pọ̀ o òun náà wá yá ọlẹ́ ní wọ̀wẹ́ ìwọ náà má sì ya ìpèsè ọgbọ́ lásìkò ànẹ́bí sáà sọ́làm ẹni tí ó lè àkọ́dì fóònù yóò fi lọ́wọ́ bẹ̀rẹ̀ o so náà mọ̀ ẹ̀yìn ló tẹ́ bá fẹ́ sọ pé ìyàmbá wà materialistic ẹ sọ pẹ̀lú tásìkò sọ àwọn ọ̀dà reality nù so ẹ kó gbogbo ẹ̀ papọ̀ tẹ́ bá kó gbogbo àwọn Islam ní solution to problem wa interpretation fẹ́ ẹ̀ kò lọ́wọ́ ẹ̀ kó gbogbo ẹ̀ jọ ẹ̀ lè fẹ́ ọkọ̀ kan tó wà tẹ́ bá fi tó wà ẹ̀ lè solution ní ìdílé mọ́bìnrin yìí kí lẹ́mọ̀ á ṣe pé ẹ̀wù bọ́ọ̀lù fẹ́ fọ̀n báyìí ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ gbogbo ẹ̀bí kọ́ láti tọ́jú ọmọ kì í sọ yẹn ṣe ká o. ọ̀rọ̀ sọ fún mi fún ọmọ lọ́yàn ó ní wàhálà ní mọ̀lúdì làwú rísù ló náà wà kù sọ́ọ́ tó náà ẹni tí wọ́n bímọ fún oníkókòtè tí wọ́n jà ta aṣọ tí wọ́n kí fún náà bẹ̀. ṣé ìgbà tó ti wọ́n bímọ fún ọ̀rẹ́ ló wọ ìdòdì rẹ̀. tọ̀kí ni ìyọmọ ẹ wá ṣe nígbà tí nǹkan fà ń balance back. àmọ́ kò báà náà báwọn sọ̀hábà ṣe wà ní àwọn sọ̀hábà ò gbà àwọn gbọ́rọ̀ ọmọ ìgbà rẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan táà tó ó ní ṣe ẹ̀rù ìjọsìn. máa wá bẹ̀ lọ ẹ̀yìn jẹ́ alùpùpù àdására máa bẹ̀ lórí má fi ra ìsítánà bẹ̀ lórí àti tó bá ṣe láti bí àbùkátà ọgbọ́n tó bá ṣe láti bí àbùkátà àmọ́ kò láti rí àwọn kọ̀ọ̀fẹ́ máa ṣe ó ní ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ tó bá ti sọ ọmọ ọdún tó fún wa lówó. ìkókó ní tí ò bá rí tèmi náà bá wá gbọ́njú aláwọ̀ kan wá gbọ́njú ọ̀gbìn sàn kó máa káàkiri. nígbà tá a pé àbá ti bá tọrọ àwọn náà la wá mú fúnra wa ọmọ náà fún wa ni ti bẹ́ẹ̀ náà fún àwùjọ tó róòlù làá máa fi ṣe róòlù tóbìnrin bá ọlọ́run ti fi ṣe obìnrin sílẹ̀ tọ́lọ́run bá kẹ́yìn iṣẹ́ tóbìnrin ń ṣe lórí ìyá àtàwọn ọmọ rẹ̀ ó ti dùdá fún wọn gbowó ẹ mú ọ̀rọ̀ tó ó ti pọ̀ tẹ bá ti sẹ́ni fún iṣẹ́ ìrókò ìtọ́kùn náà àwọn nǹkan àti ọkùnrin pọ̀ ṣùgbọ́n ní ògbé bá yẹn wọ́n ní kò jó ní ṣẹ́gbẹ̀ẹ́ ó ti rẹ̀ kí wọ́n owó ní wà ọkùnrin kò fẹ́ ìdílé ẹ̀ ṣé wò rí pé tó bá tó bẹ̀rẹ̀ sì ti ń bẹ̀rẹ̀ pé èyí tó bá kọ́ náà bá níjọ́ ló bá tó sẹ́ bolè ní báyìí èmi ń ṣiṣẹ́ onífẹ́rẹ̀ mo ní ọkọ ló ní inú àbí tí ẹ̀rọ tó bá dé ìdíjọ ọkọ̀ tó bá tó nílò ìdílé o ní ìdílé rẹ̀ wọ́n sọ pé ẹ̀yẹ pátápátá ẹ̀ mọ́tò sí kò gbà ní. ìwọ́n ìgbà àwọn ará àtúntò ọpọlọ nǹkan ẹ̀ tó bá ti rédíò ń wà láwọn kò lè tí ó bá ti wà lọ́dún tó ń ṣe èyí jẹ́ ní ìdájọ́ ìyá ìyá ẹgbẹ́ yìí egbò wò lọ́pọlọ àrí ẹni tó bẹ́ẹ̀ bá ti wà lókè náà ni yóò ṣe wà kọ́ọ̀tù ni ọ̀nà oṣù bá ti irú ẹ̀ náà lóbìnrin náà wá tẹ́ gbogbo ọ̀tà yẹn bàbá àti ẹgbẹ́ obìnrin jẹ́rìsì owó ní wá tẹ́ ẹ bá sọ fún pé àkùkè ah, mo ti wá gbọ́n tẹ́lẹ̀ o wọ́n ṣe kọ̀sọ́ọ̀ṣù ọ̀gbẹ́ ọ̀gbẹ́ wọ́n rú pọ́npọ́n mo ti bọ́ oníṣẹ́ kan àwọn fẹ́mínísì àgbà òfin pariwo tó bá àhàkì ah, ah, ṣé mi ìlú oh, pọ́npọ́n o sáájú èmi àti ìlú pọ́npọ́n sí àjọ ìpọ̀ ṣé mo lọ́rù náà àjọ ìpọ̀ onínú lélẹ̀ ẹ̀kọ́ bá nǹkan ṣe ọ́ so kí torí báwo èèyàn ti ilé kò sí iṣẹ́ bọ́ọ̀sì iṣẹ́ ìjọba lọ́jọ́ fún sátidé ẹ́ tó bá ní iṣẹ́ gidi yóò sá amókòó sì lọ́sẹ̀ fún bẹ́ẹ̀ ó lọ pápápápápá lédè tó kàkà kókó kàkókà lágbo méjì ilé ẹ̀hìn ìjọ rẹ̀ Ìjọba owó sọ̀kọ̀ ibi owó aṣọ àti ìkànnà yóò Nàìjíríà èyí kẹ̀ ìjọba tó wà nínú ó ti fi dájọ́ ó ti fi rí wọn. Sọ jáde fún abdullahi àdìsí máa ti parẹ́ ni ó ní ẹni tó jẹ́ họ́là họ́là méèlì matana out ọ̀ǹtẹ̀ ẹ́ matana tàbí ẹni tó jẹ́ bí ìyá tó jẹ́ abẹ́ ẹni tó wá jẹ́ bí àbúrò ìyá àbẹ́ náà yá ọmọ rẹ̀ pọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta ẹni tó bá ti kò bí ẹlẹ́kẹ̀ẹ́ta ìtumọ̀ ẹni tó kọ́ lẹ́wọ̀n lẹ́wọ̀n ìgbà tí ó fi lè bó ti wá kọlẹ̀ obìnrin yìí wá jáde jáde àǹsọ àǹsọ́rí obìnrin yẹn náà àǹsọ̀rí àlejò obìnrin yìí wá jáde bó ti wá jáde ẹnìkan wá pàdé àbí tòmùkọ́rí àtàwọn yòókù náà wọ́n níbo ní lọ ó lóun ọgbà oko òun tóun ní lòun fẹ́ lọ lòun fẹ́ ọgbà oko òun tóun ní dàbí dùn fún mi gbogbo ẹnì wá ní kó padà sílé ọwọ́ àti bá náà ń sọ òun fẹ́ lọ gbogbo ohun tóun ní kóun tó ṣe ó dowó tábẹ́já ní kóun padà sí àrẹ́bì ní mọ́ta ló ìhádìí lọ pọ̀jùdì náà tàbí dùn rẹ̀ lọ́lẹ̀ kọ́ọ̀tẹ̀ tó fi kúrò tó bá padà dowó tán ọ̀nà aláàkì àǹtàkà sọ́jà kí ó lè ṣe sọ́dá kan bẹ́ẹ̀ àwòtáfà ayé àrùfà kò sí dáadáa. sáà wọ́n tó ń gbé kó padà sílẹ̀ kí padà ń sọ bá lọ. òun ní wípé ẹ̀gbọ́n tó jẹ́kọ̀ ọkọ rẹ̀ tí ó fi wà ń lé kò túmọ̀ wọ́n ti kọ́lẹ̀ bẹ́ẹ̀ kẹta ọgbọ́n lórí bàbá náà nílẹ̀ gbélé tó ọlọ́run fẹ́ fún táyà tó tó wá ń wé lọ́rọ̀ Islam wà bala ní àbáǹfààní láti kó ṣiṣẹ́ níbi tí ó ti ó nínú Yorùbá kẹ́ni ọ̀la ìyàwó kó lé àwọn tó Yorùbá nínú àwọn tó ìṣẹ̀gbọ́ òkú lé àwọn tó Yorùbá àwọn ògbójì mi tó bá nǹkan oríṣiríṣi obìnrin ilé ló wà náà tó kó wà kò sọ pé obìnrin òbí jáde especially fọ́pọ̀ àti ìyàwó àpọ̀mọ́ ẹ̀kọ́ ọmọ gbọ́dọ̀ tó pọ̀ lẹ́sìn ẹ̀sọ́ sí ọ̀rọ̀ ọmọ kì í ṣe ní sáà obìnrin gbọ́dọ̀ sí ẹ tó bá kàn rẹ̀ tó tàbá fà máa lọ ọlọ́run àti ìpínlẹ̀ tó wà láwọn náà tó ẹ jẹ́ ká máa pẹ́ṣà yòókù kan máa díẹ̀ díẹ̀ díẹ̀. èèyàn fẹ́ fún ìyàwó yìí àdó àtẹnika ti gbàwó láàṣì ìgbà tá a ṣe ní ká bẹ̀rẹ̀ àti hmm? ìtumọ̀ ẹ̀ ní pé nípe bẹ́ẹ̀ bá ti wà lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe èyí tó ń gbà tẹ́ bá bẹ̀rẹ̀ àti tọ́ ẹ wá ta nígbà tó ṣe pé táàbí fúnra ṣe pé bóyá ọmọ táàbí náà la fẹ́ríkì ìtọ́nà fún ọba òun là á fi ń ṣe ẹni tó bá sọ pé kò kó ètò tó ń nìkan ó wà lára rẹ̀. Tọ́ ọ̀rọ̀ pé èèyàn fẹ́ súnmọ́ ìyàwó yà láàrú tẹ́lẹ̀ tá a ṣe pé aláàmù jẹ́lẹ̀ mọ̀ ṣe fà bísímìlá aláàmù jẹ́lẹ̀ mọ̀ ṣe fà jẹ́ mọ̀ ṣe fà kaná ìyàwó láàrú ìgbà táàrú ni pé lẹ́yìn ìgbà tí yẹn bá ti rẹ́dì láti súnmọ́ ìyàwó pé lẹ́yìn tí yẹn bá ti rẹ́dì nígbà tí yẹn bá ti wà á gẹ́gẹ́ bí tó bá fẹ́ wọ tọ́lẹ́tì náà nǹkan kó má wàá àfẹ́kì ọmọ pípọ́lá ọba ṣe pé tí àwọn ìbáṣe wá lóyún kọ́ sí làwọn ohun ìfún a ní kì í ṣe torí kó má àfẹ́kì ọmọ. lẹ́yìn náà bá ti wo tó wà náà ká àwọn jàǹdínlẹ́bìnà ṣètò afọ́sọ̀rọ̀ fara wa wà jàǹdínlẹ́bì ṣètò náà má rọ̀ láta méjìlá wílẹ̀ o ọlọ́run mú ṣètò ọ̀nà jìnnà sí wa àwa náà ti bẹ̀rẹ̀ ayé kọ́dà wá mú ṣe ìtọ́nù jìnnà sí tó bá ti tó bá pèsè fún wọn àbí tó kọ́dà kí àwọn èèyàn lóyún náà ń kọ́ ọ pàtà lámọ̀jà níbi náà ṣètọ́nù kọ́dà kó bá sí lórí ìyàwó rẹ̀ gan téèyàn lè máa wúyọ lójúmọ́ ni kó kàn án lámọ̀jà níbi náà ṣètọ́nù àtàrù gbogbo bá lọ hmm? so kìí ṣe orílẹ̀ lẹ́yìn bẹ̀rẹ̀ ìkẹta òun ni wípé ẹ̀mẹ́jà gbàgbé kọ́dà tó bá ṣe pé ìtumọ̀ àtàrù kan bá lọ pẹ̀lú kódà kó ṣe pé nǹkan tá a bẹ́ ń béèrè yẹn kò bá sí mọ́ kò bá sí mọ́ fún pé èèyàn ń wí lọ́tọ̀ kíkírò ní èèyàn ó bá lára kódà ìgbà bá àgbẹ̀ lọ́wọ́ bá fún nǹkan tó fún wa ìbá àkókò fún wa kò tó bá àgbà lára kò ká mójútó dáadáa ẹ̀ pẹ́sẹ̀ tó wà ní ìgbé káwọn bàtà fún jàǹdà ó tọ́ dáadáa.

tó torí rẹ̀ ìdájọ́ rẹ̀ fúyẹ́ bí àdúrà ló jẹ́ mọ́ ìpè èèyàn lè wọ bàtà títí wà láàárọ̀ èèyàn gbà kankan kí wọn aṣọ wọn òkè lásìkò ẹ̀ wẹ́l ọ̀rọ̀ àsìkò rẹ̀ ní ṣe pẹ̀lú sásìkò yẹn sásìkò tó súnmọ́ ni àti pé ní ìṣòro láti dìgbà yẹn ẹ mọ̀jà wọn báwọn èèyàn fa iṣu àwọn nǹkan tó ṣe wípé nǹkan tá a ní ìrẹ́kọ̀ ò ìyá apá ẹni náà bẹ̀rẹ̀ ẹnìkan lo app kan ó fi gbára kó kan ẹnìkan náà tó lo kíníkan islamic kíníkan islamic kíníkan islamic pro kíníkan kíníkan ọwọ́ á ní tiẹ̀ di tiẹ̀ lọ ní kíníkan tiẹ̀ ju tiẹ̀ lọ sáájú ìtẹ́ ìbá sọ yẹn bá súnmọ́ ara wọn bíbí ah, ní ìfẹ́ nìkan tó bá ẹnìkan ní four fifty àbẹ́nìkan ní four ten ẹ̀gbọ́n mi níta fẹ́ téèyàn bá fẹ́ ṣe dáadáa òun ni pé nígbà tá a mọ̀ pé ewu bẹ́ẹ̀bi kéèyàn kí ẹ̀wọ̀n ká kúrẹ́ mọ̀ wọ̀lú àbí ju pé kí á tún lẹ́ka ojú wọlé lọ níta ẹ̀sẹ̀kì ẹni tí òun bá lé táìmù ni ó kọ́ wa fóun náà fẹ̀ kan dúró de táìmù tí kò ní sí àpẹẹrẹ òun lóye ká ṣe èkó sọ pé nígbà tí táìmù bá lè ṣàkóso ti lọ ọ̀bọ̀ tó èèyàn bá wá ṣe bẹ́ẹ̀ bá bá wà lọ́dọ̀ dùn àkùrọ̀ tí wọlé ọ̀fí lẹ́yìn ó ṣe téèyàn má bá wọn kí ẹ̀yẹn wá gbà ní kí tẹ́lẹ̀ wá fẹ́ káàtó ní ẹ̀yìn wọn ìdí ìbí jẹ́ àwọn tí wọ́n bá gbà bá wọlé wọ̀ kálẹ̀ o lè rí nǹkan lẹ́yìn padà má bá wọn kí ọba ìbò bá gbà pásítọ̀ òun tún wọlé ni tó bá sọ pé a bọ̀ ó lè jára sílẹ̀ àkọ́ àbí àbí sàn sábì nù ẹ̀ pẹ́sàn wọn ni wípé nẹ́fìlà àkúta ni sẹ́wọ̀n pé àásùn mọ́sálà gẹ́gẹ́ ni pé àti pé ẹni tí ń kírun òun gbà pé nẹ́fìlà ni ìwọ wá fẹ́ kọ́nà yẹn lọ́rẹ̀ kò lè kí bọ́ sóhun tí ń kírun gbà pé nẹ́fìlà ni ọ̀rọ̀ yẹn ní kí kà ó kò jẹ́ nẹ́fìlà kankan ọ̀rọ̀ yẹn kò kírun rárá lọ́dọ̀ jẹ́ ẹ àwọn abẹ́ òkè ẹ̀dá kan jẹ́ agbọ́ ò náfìlà ò ní wọ́n ti ń jẹ̀ mọ́ wọ́n máa ń pè wọn fún náfìlà náà ẹ wọ́n máa ń pè wọn fún náfìlà ẹ̀yà náfìlà wo ló wà lẹ́yìn bàtà kí zoro láti tó wá wọlé náfìlà wo láwọn kí àwọn kí ń jẹ̀ fún ẹ̀dá tó wá kí á sùn jẹjọ má kì í lè gbọ́ tó wọ wọn àtòwò tí wọ́n dá àmọ́ ìdílé kìí ṣe ká ṣe òun pé tó bá sí ìyàtọ̀ tó bá ti wà nínú àwọn ẹ̀ka tẹ̀sán fún táìmù tó ṣe pé ẹgbẹ̀rún wà àdúgbò ti wọlé. ẹ náà tó bá ti lájú ẹ̀ṣẹ̀ aláwọ̀ kan mẹ́rin ìdílé kò sá ó gbàdá máa padà ó máa papọ̀ láwọn àsìkò kan ìmọ̀ ẹ̀hìn àwọn àsìkò yìí náà nílò àwọn ìdàpẹ̀rù mọ́ wa àwọn tó bá ti mú ní tù ó ní tù bọ́ kìnní kan àásìrì ni máa dá wàhálà lẹ̀ wọ̀ ṣàwọn pé títù ọ̀rẹ́dì láti bíi twelve something lórí ìwọlé ẹ̀hẹ́ ọjọ́ ìtìlẹ̀ ní títọ̀ kò ní ní problem ṣùgbọ́n yóò ní problem ní kò ní ní problem ní àti ní ìṣá ní mọ́tí yóò ní problem ní ọjọ́ ìdúgbà ní ọjọ́ ìṣá tó bá padà yá sí máa ń jọ papọ̀ láti máa fi lánà tágbàrà gbọ́ ra wáyé ṣùgbọ́n kò gbà fún ọ́n tó bá ti sọ ní ìdíkọ́ tó fẹ́ kí nábìlà lẹ́yìn wọn ọlọ́run lẹ́yìn ìyá sáré fẹ́ẹ́sìpẹ́ kó bá láwọn ìṣẹ̀ tí ń ya sáré ìpín mẹ́ta dị ka kan wà ọba fi ń hàn wá wípé òun fi ń sọ lánàá ọ̀la wípé kápẹ̀ kan mọ̀ pé ìyá mi kọ́lá bẹ́ẹ̀ bá jẹ́ yàn dáadáa sáré òkú mà díẹ̀ tí òun mi èyí bẹ́ẹ̀ tó fi yà jẹ àmọ́ fẹ́ràn ẹ́ anábìsá sálà tó ju gbogbo alọ tánàbí bẹ́ẹ̀ fún anábì ńlá agbọn sálà lọ sálà anábì ní ìnà lè kọ́ sílà sàkàrà á ikú ní tí ma fi ń gírí ìpínyà o èso tó bọ́lọ̀ wò fẹ́ràn náà fẹ́ràn níbi náà fẹ́ẹ́ kì kú ṣe é so bẹ́ẹ̀ náà ni yàtàrí ìfìjẹ́ báwọn àfẹ́ báyìí ló fi sódà ó lè mọ iye tọ́gbà ọba sọ bẹ́ẹ̀ ó ti ń ẹ̀mí ẹ̀mí ó ti ń wí ọlọ́dà kan sọ wà mí yá náà sọ wà mí yá ẹ́ so bó ṣe ń sọ̀hún lẹ́yìn ò bá sì mọ tán sọ yàn ẹgbẹ́ pé ah so yóò bá mú díẹ̀ síwájú lọ àwọn kan àwọn kan dẹ yóò bá wọn mú ju tàwọn alákọ̀ọ́kọ́ lọ ní déédéé bóyá ẹ̀sẹ̀ tí wọ́n ṣe àmọ́ kò ní dàbí títí tó ṣe pé nígbà tọ́lọ̀ báwọn náà bá ń tọrọ àdúrà fún báyìí jàdáza fún àwọn ọlọ́run wa yóò jẹ̀rù àwọn kan bẹ láti ọ̀nà ajé òun sílẹ̀ báyìí lálùkìyàmù ìyàrá ìwà jẹ. Hmm? ànábì sọ̀tẹ́là ń kọjá níbi sàárè méjì ànábì wa kọjá àdìsí kọ́rí àtàwọn yòókù ànábì wa ní ah! àwọn sàárè méjì yìí o wọ́n fìyà jẹun àbúrò àwọn sàárè wọ́n máa yọ àzàbáni sí kẹ̀dí kéde sí pé nǹkan ńláńlá ni wọ́n ṣe tí wọn ò lágbára tí kìí fún bẹ́yà èyí nǹkan tí ó ṣe kí wọ́n ní airport láti sílẹ̀ ni ẹ́ ni wọ́n fi rí àjẹ́ o ẹgbọ́ bẹ́ẹ̀ sì tó àdìsí ònà gbé bẹ́ẹ̀ sọ pé báyà tó bá kéé ṣe ìjọba tó tó tóbi ni wọ́n ṣe àti tó bá tó ní ẹ̀sìn ìjọba tó ń jẹ́ ìyàwó tóbi náà lọ́dọ̀ lọ ṣùgbọ́n tánà bí ìwé òní pé kéé ṣe nǹkan tó tóbi téèyàn ò lè fi tó bá mọ̀ pé aburú rẹ̀ bá tó báyìí kí ni wọ́n ń ṣe àdìsí náà pípọ̀ kẹ̀bí ìrùkọ́ tó tóbi lọ́dọ̀ lọ. ọ̀kan nínú wọn pàtàkì òun máa láàyè sáǹsì ìrìnà lọ. ohun tóun bá ti fẹ́ tọ̀ kéèdì kíta àti títọ̀ bàtà sí wọn. ẹni wẹ̀ ní ó tó sọ̀rọ̀ bàtà sáré tó sì sá kò ní káàkó. ṣé àwọn akéwìsì máa ń máa pẹ̀lú nǹkan olè kọ́ọ̀sì ìyá ìyá kí ló dẹ́nilẹ̀ kejì àtànà yóò sábẹ́ nàmímà ní máa ń gbé ọ̀rọ̀ àwọn èèyàn káàkiri láàrin ara wọn pẹ̀lú ìfẹ́ṣà àti bàání wọn jẹ́ òun là á pè lókòókò lọ́wọ́ wọn kò gbogbo làwọn ìmọ̀ tí lókòókò pọ̀ wọ́ọ̀dù nàmímà fẹ́ẹ̀kì bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n fẹ́ntì bá ń gbọ́ sí ìpù lásán náà ẹ̀rọ tó yóò gbogbo kìí ṣe yóò fún ìfẹ́ sí lókòókò inú jẹ́ nàmí mà lọ́dọ̀

ó kàn já sẹ́mù ẹ̀ tàbí ajá branch jẹ́ máa nọ́mà igi tàbí tẹ̀bàtẹ̀bà mú ibà ẹ̀ nìkan yóò ní ibi stock tó fi léwé ẹ̀ ibi tí stock léwé tó join mọ́ pàǹpẹ̀ ní wíwá sẹ́mù àbí shoot òun làdé ìwà yá ànábì wa lanu ẹ̀ ó yà sí ibra so that inú rẹ̀ wà exposed ànábì wa fi sí orí tààrí ìrìn lẹ́ẹ̀kọ́ ànábì wa ní bóun fi fi sílẹ̀ ilé sọ̀rọ̀ pẹ̀lú àjọ àtòhùn ṣe fún wọn ọlọ́run ọgbó máa tààmú yóò máa ti jẹ̀kùn fún wọn àlọ́lọ́run káfí làwọn máa máa yẹ ìdàgbà ọlọ́run ọgbó máa ti jẹ̀kùn fún wọn tí kìíní yóò bá ti bẹ̀ pẹ̀lú àjọ àyàn so àwọn kan bíbá mùsùlùmí làwọn náà nù sábì ní ìdájọ́ àná ṣọbọ mi sọ ìyá àtàrí ó ní ó fẹ́ ó sì ní nǹkan téèyàn fi tọ́ sí jẹ́ àmàdùá àti oore bí ẹ̀rọ bá ṣe ṣe mọ̀ ní dẹ́kun àmọ́ pé bóyá ọgbẹ́ lábọ́já ìyá sàlẹ̀ mọ̀ kọ́nà kó má ṣe àbúrú náà tọ́ ìjọba àdáńtò sáwọn pé tó bá fẹ́ẹ́ nìkan ọbẹ̀ fẹ́ẹ́ nìkan bá tẹ̀ tọ́lọ́ ọba lè bò ìjọ mọ́tò kọ́ títí sáré kan kọ́ mọ́yà pé wọ́n bá lè bò yẹn tí ò bá bò ní sáré gbọ́dọ̀ mọ́ àrùn sáré gbọ́dọ̀ mọ́ àrùn náà sáré àdáńtò sẹ́lá tó jọ́gà àwọn haúsù náà àǹsọ́rọ̀ ọgbẹ́ ẹlẹ́ẹ̀ka àwọn ológun lọ́dọ̀ kàńdà ìyẹn dáadáa ni ìtọ̀ tó báyìí kọ́lọ̀ bá

kí ló dé sẹ́ni yẹn fúnra rẹ̀ ò lè kí kúránù fúnra rẹ̀ kò sì mí lẹ̀ pé o ò lè kí kúránù fúnra rẹ̀ ìyẹn ọkọ̀ bú ọkù náà ẹ ọ̀kan ìkejì ó ní wípé tó bá lè kí kúránù fúnra rẹ̀ ó lè kí o gbó kúránù tó fi tọrọ nǹkan lọ́dọ̀ mi èyí náà tó bá dé tó bá lè kí kúránù fúnra rẹ̀ tó bá tó kí o gbó kúránù tán tó tó tọrọ lọ́dọ̀ lọ ẹ pé ah, a gbọ́dọ̀ sọ kúránù kalẹ̀ nígbà yẹn. so ìwọ náà fẹ́ lọ́wọ́ bá ní tó fẹ́ bẹ̀ èyí tó jẹ́ líìsì téèyàn lè ṣe òní kéèyàn bẹ àwọn téèyàn sì fi bóyá èèyàn pẹ́ ẹni ọlọ́ọ̀tẹ̀ ṣàdúrà gbogbo tó wúlú kiri kì í ní first option òun ló kéré jù náà ó wá sí sọ́dá kọ̀fẹ́ ń bọ̀ tó wá sí sọ́dá kọ̀fẹ́ èyí ti fi ń jẹ́ bá fún àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ láwọn àtàkù àmì èyí sì kan táwọn àbí àmì ẹgbẹ́ mi èyí sì kan táwọn tàbí èmi ẹ èyí tán fún àwọn èèyàn jọ ọgbọ́n mi kúránì lọ́la o lọ́la o ṣùgbọ́n tó dáa ní pípẹ́ bí bùkátà lè bá rẹ̀ sí kéèyàn ṣe fún kan ànábì ádámù nígbà táwọn ádámù wájú ẹ ọwá rí pé ọlọ́dún ọkọ̀ dáná bì tẹ́lẹ̀ nígbà tó wá dáná bì tẹ́lẹ̀ ọwá rí pé wọn akọ̀lá ilẹ̀ láwọn ọ̀dọ̀ sí la nígbà tí wọ́n bẹ lọ́wọ́ ọba ọlọ́ọ̀ta fún mi lọ́wọ́ lóhun bí ọ pẹ̀lú ànábì yìí ọ̀nà àbọ̀ ló ṣe mà nábì olóhun rí pé nígbà tó dáhùn wọn bí àdára sí rẹ òun á rí wípé òun ní ti gbókò ẹnìkan sẹ́gbìn wọ́n kàn sáà ọ̀rọ̀ gbogbo ẹ̀ náà ni

Ádámù ó rìn sí ìfàwọn gbólóhùn kan látọ̀dọ̀ ọlọ́run tí ó fi bẹ̀ lọ́run. ọlọ́run ti tàbí bá wí o, kò tẹ́ lọ́rùn. Ọ̀rọ̀ lè mú mi rọ. ni. Òun yìí ni yóò máa pé Kùránì là ń tẹ̀lé ní ti sọ Ó ti sọ yóò lọ sí rọ. Ìjọ ni bẹ́ẹ̀ lẹ́nu kejì ni pé àdìtànábì dáwùdù àwọn àtàn jákujàku àwọn yahudu ni wọ́n kàn kúrọ̀ ìrọ̀ ọgbọ́n wọn parọ́ máa wà nábì ọlọ́run àmọ́ tó bá àwọn bàbá wa ní john àkótó dìgbà yẹn náà kan ó ti wọnú síra àwọn àtàn yahudu ó ti wọnú síra kọ́dà kìí ó ti wọ́ látàsìkò abdullahi abbas eh, nínú àwọn tàbí ìbí wọ́n gbọ́n mọ̀nà pé fábùl àbár eh, kọ́nà tó kàwọn mọ́ mọ́ mọ́ àwọn náà ń fàmù nínú but èyí tó bá ti tako Kùránì tó sì tako nǹkan tá a mọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ àmọ́ bàbá wa tó tó ti wà nù tíra then ó gbàgbé tó wọn fẹ́ sọ̀tàn ìtàn máa ń wọ àwọn èèyàn sọ gbogbo wa àti ìjọ ìtàn ni wọ́n ti sọ̀tàn táwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọlọ́ọ̀tọ̀ wọn fún bọ́ ti ẹyẹ wọ́n bọ́ sí ti ń jatẹ́gùn wọ́n bọ́ sí ti màláìkà wọ́n bọ́ sí ti tẹ̀lé nothing like ó kọ́ kan like ó kọ́ pé ọ́ mọ̀láìkà àwọn ọmọdé ń ké gbèǹgbè gáyé lù gbogbo ẹ̀wọ́n sàtún ló kọ́ lálá tó ara rẹ̀ náà làwọn àtẹ̀lé ìtàwọn Yahudi àṣẹ ni àṣẹ ni pé ànábì Dáúdù oníyàwó 99 obìnrin ìka tó tó wá jẹ́ yàwó ọ̀kan náà àwọn wọ́ríọ̀ tí wà lẹ́rẹ̀ wúrà yá ọ wá wò nínú ọ wá rí pé ń wẹ̀ ọ lọ lè jọjú wò àwọn àti ìyàwó ìnáwó kọ̀ọ̀kọ̀ ó wà ní báyìí àwọn tí wọn náà bá gbé e. nígbà táwọn sọ nígbà tó wá fẹ́ yọ tán tó wá fẹ́ tán ọlọ́run wá máa máa wá fẹ́ tẹ́sẹ̀ wá ná àwọn èèyàn méjì sí méjì wá ń sọ pé àwa méjèèjì yìí àjọ ní iṣu nínú ọmọ ìyá mi yìí ní àgùntàn náìtì náà ìmílẹ̀ yọ̀ọ̀kan ọdún wọn fẹ́ gba abẹ́yọ̀ kan mi mọ́ a ìdáhùn pé bóyá ó ti gbẹ yọ̀ọ̀kan yẹn ẹ àbùsí ló fi fọ pé a lọ́rùn wọn gbá èmi lọ́wọ́ bá ń tẹ̀ pààrọ̀ fún ọ pé ló ń sàlàyé fún báyìí pé èmi ni mo gbà yàwó rà yá pé òun ní bí wọ́n sunkún ló fi wá sọ́ra fún ọlọ́run bá sọ̀tàn tó ju ilé ìtọ́jú sọ́dà mọ́tò tó gbúdá gbà fún mẹ́. àwọn àwọn àjọ máa ń gbà wọ́n wá ní wọ́n nígbà tí ó tó wá sí bẹ́ẹ̀ tó dáúdù wá gbọ́dọ̀ wá tẹ̀sí omi dáúdù wá lọ sí ìkàrí ìwúra yá pé ó ń rán lọ sójú ogun tó gbó fi kó fi fẹ́yàwó rẹ̀ kí wọ́n fi ìwúra yá àpò oríṣi mi kò yọ ọlọ́mọ àtẹ́yìn bá yẹn. wọ́n kò fi sọ sáwọn tó fẹ́ kó ìwúra yá àpò oríṣi mi kò yọ ọlọ́mọ. ànábì dáúdù ìdí Yorùbá ìwúra yá fi Yorùbá ṣíṣiṣẹ́ ní báǹkì rìbá pé ṣé a lè fáwọn èèyàn tó ń ṣe lẹ́sí à ní fún wọn lẹ́sí ìtumọ̀ mi pé èso bóyá yà fún wọn káwa náà wá mí ní kìtáàbù jìnnà tó bá yẹ pé ní ìdìlọ́ bá mú wọn débẹ̀ tó fà ní pé káàbẹ̀ fún wọn lẹ́sí òṣèlú ká nẹ́sọ̀ sọ́nà sọ wípé làánà lọ́rù ákìlà rìbá ẹni tó ń jẹ rìbá ọlọ́run bá làánà rẹ̀ dàtí ìwọ nípe ní ìdìkan ló mú ọ̀la àmọ́ wọn náà ló jẹ́ kó mọ rírì bàjẹ́ ìwọ ló lọ gba lóòn lọ́bẹ̀ kí n bá àkókò ní bùkátà ò ní ní wọ́n kì í gbọ́dọ̀ encourage kó kan jẹ́ ọpọlọ tiwa wọ́n náà tá ní ṣe ni kádẹ́ support lu àwọn effort tí àwọn èèyàn ń ṣe yóò sùn wá kó bẹ́ẹ̀ káwa náà ti lè develop economy system tiwa tí ò ní lè àwọn mùsùlùmí rúlu ayé wọ́n rúlu ayé eight hundred before that time wọ́n rúlù ayé látàsìkò ànábì ìdìgbà tí wọ́n rúlù ẹ̀dẹ́ kò sígbà kankan táwọn mùsùlùmí ní rí bàbá wọ́n tẹ̀lé kọ́ náà ní gbogbo ẹ̀ tó bọ́ọ̀lù ẹ̀sẹ̀ sọ fún wa tó bá rà pé without this one it will not work àwa náà lábẹ́ kan tẹ̀ ó fi dé báyìí ẹ̀sùn gbọ́dọ̀ á sọ fún ọgbọ́tọ̀ àwọn tó bá wà bẹ́ẹ̀ nǹkan wọn máa wà conscious ká máa gbìyànjú àti wà nǹkan mi ṣe ti kúrọ̀ fún wọn. so then uh, eh, díẹ̀ tí a kan sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá tó débẹ̀ á máa sọ̀rọ̀ Um, láádà àti wọ́n ṣe ṣàhádà ṣe rí àkọ́kọ́ èmi náà gbélé àwùjọ àmọ́ tó máa sọ fún yín pé torí pé kó ṣe ṣàhádà ni hmm? ẹbí ẹbí ẹnìyàn pé lóòótọ́ Quran sọ pé wà á ṣe ìlú ìdá tàbáyà bá ń ẹ̀wọ́ nìgbẹ́ àmọ́ instruction yẹn kìí ṣe gíláàsì ìmọ̀ malik náà lọ́rọ̀ gíláàsì ní mọ́gá malik àwọn náà fi gíláàsì wọ́n ibi káàkiri ìgbésẹ̀ kan bá ní kọ́bá wá ṣàhádà kí ló dé tó ìfẹ́ mi ló ti kí n sanwó làádà bẹ́ẹ̀ ni sọ pé ṣàhádà náà bá pè tó ìfẹ́ mi ni mo fẹ́ sanwó ṣàhádà ìtàn sọ ní pé ìwọ tó bá fẹ́ tà tó bá ikú hundred thousand bá ní kò yí fún mi ní one oh five kí n fi problem tí wọ́n bá ti ná náà náà tó ní one oh ni ó yẹ bí ẹni tó fẹ́ fi ṣe ṣàhádà ṣe wá mọ̀ yìí pé ẹ̀mọ́ tó bá tó fi ní ṣàhádà òun ni pé àjọ exchange nǹkan ni èmi ò lẹ́ran in tó bá fi mú tẹ́ràn rẹ bá fi dọ́wọ́ mi kí ló kẹ́ràn lájọ ṣe so wàláhàlám ìrí kíláàsì ìpín wọ́n sàfẹ́ àwọn tó ń ṣe yẹn ní oúnjẹ ni ẹ padà rí pé nígbà tí dájú màkúkè ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn ó dìbò ń padà sọ pé kúdí ìjìyà ìjìyà mi ni okùn owó okùn ẹni tí ń ṣe làádà yẹn náà ń padà fún kó máa tókùn. ẹ mọ̀ gbọ́ ìbọ̀ ìbò sì fi ọjà haúsá làádá ẹgbàá bí ọjà bí òfin ọjà haúsá làádá àwọn kan ẹgbẹ́gbọ́ ìfẹ́rí dáwà sọ ní pé gbogbo owó tẹ bá fẹ́ ṣe ẹja mọ́ta ẹ́ náà tẹ bá pè pé láàdá question pé ẹni tí àjọ ń tajà yín ṣé wọ́n ní ṣiṣẹ́ fún àbíyí ẹ́ ẹ́ ń bó fi jọ mo fẹ́ ra táì ẹni tí ń ra táì aláìsí wa ni kán bá mi kó táì wá ká kó sínú tó fún mi ó lè ní kókò ó tó ti pé yóò kó èmi ó àzùn pé ara owó pé gbogbo àwọn tá sábìsì tí ó gbọ́dọ̀ lọ tí kò bá sí mi ó gbọ́dọ̀ sọ fún mi gba no bọ́ọ̀lì tí ó bá ní lójú ẹ̀ yóò gbé yín báyìí ẹ̀ tí àfẹ́tìmọ̀ ìbò dé bóyá pé kò sí lára owó tí mo sàn èmi ní àbá wá jájọ lẹ́gbọ̀ọ́ ṣe sẹ́mi níta èmi ò lè ṣe ní báyìí o wọ́n ò lè púùtì kọ́ọ̀sì fún mi tí input mi ò sí ń bẹ́ẹ̀ kọ́ọ̀sì mi ló fẹ́ rẹ́ndà service fún ókè nígbà tó bá gbogbo bá fẹ́ kó ṣe ìdá rẹ̀ ni ẹ̀gbọ́n kí ló kò dún bí ẹran rẹ̀ tí wọ́n rìn lọ yóò ṣe ìdá ọ̀nà ìlú gbogbo nígbà tó bá ṣe ta ní sáàbù ìwọ ní sáàbù náà bìkọ́ sígbà tí mo dé bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ wọ́n tàn sọ bẹ́ẹ̀ ẹ má dáa èmi ò sọ pé bẹ́ẹ̀ àwọn olóògbé ládà àmọ́ wọ olú ẹ̀kọ́ sanwó kò kàn mí because èmi lè sọ fún ọ pé ẹni tí ara lọ́dọ̀ rẹ̀ èmi ò ní yes mi ò ní ìṣàárà mi ò ní ìdí pé kẹ́nìkan kan ṣe dáa ibi dáyọ̀ sì mọ̀ pé irọ́ ni ń ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé tẹ bá fẹ́ rẹ́ǹtì ní lọ́dọ̀ rẹ̀ ta ni talógbó lára lẹ́yìn ìjọba nípa náà wọ́n sàkà ọdún méjì lè gbé ní dáná mo sì rẹ́ǹtì mi kò fún mi ní ìjì tìrì àwọn sọ̀rọ̀ fihàn ìjì gbà abẹ́rẹ́ ìròyìn àwọn oníkì ń wá là mí ọwọ́ kan tí mo ọkọ̀ ó pa àwọn púpọ̀ àwọn haúsá náà ti kọ́ òun náà kàrùbá mo gba àyàfẹ́fẹ́ ẹ kúdí oyè owó báyọ̀ dápẹ́ lọ́wọ́ dàgbà mara abdallah àwọn ọmọ abdallah fún owó èmi náà ti máa ń di kéèkì fún nǹkan ojú ẹni kan fún owó kíní àgbẹ̀ àgbẹ̀ ó sì fàlà méjì ó fàlà méjì lọ́wọ́ fún àyè wíṣẹ́ǹtì lò ẹ ti ń lọ ló pè ẹ ti ń lọ pé wà wà kéékèèké èlò mọ̀lá pé kó sáà ìdílà ṣé kí kí má sì parọ́ lóòtọ́ inú owó owó rẹ̀ tó sọ fún olùfẹ́ yẹn ló bá àwọn náà ṣáà tún gbà so tó bá ìpé yẹn náà lè ní mọ ilé yìí náà òun ló ẹ̀kọ́ fún ẹwọ́ ni wọ́n bá pè ní làádà ìwọ ló ṣe ìwọ ló ṣàhádà so àwọn òṣọ́ gbogbo akọ́mọ́ kan rẹ̀ lóúnjẹ àwọn wọ̀ ìgbà láti fún lóúnjẹ nǹkan tó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم Thank you.